man. If eh, èmi gonna enjoy ẹ̀ die. <laughs> Yeah, o mọ̀ nǹkan tó máa go Gaga. oh yeah. Hey guys how far wise man from? Oh yeah. ìrẹsẹ̀lẹ̀ wise man mo fẹ́ dé ọ́fíìsì mi gàrí ẹ̀rí pé mo pẹ́ láàárọ̀ ìgbín tó lọ mo fẹ́ dé ọ́fíìsì mi wise man. yeah. I uh, I love you too, guy that reminds me èmi not ní láti dé plaza. One second. pẹ́ padà wọ́n sẹ́kọ̀ọ́ ìdájọ́ ń pẹ́ padà. ibo lè sọ pé lọ. mo lọ sí plaza. Eh, èmi náà tí orin yẹn bá lọlẹ̀ dẹ́ mo fẹ́ um, lọ check duplex tí wọ́n bá mi kọ́ sí mi. Ìkẹjà. mi ti àwọn kan tó ń ṣe running sport mi jàre ẹsẹ̀ mi ìbákan mo ti mechanic mẹkáníìkì wọn bá mi wò kàn ṣe kàn mí. range. Uh, eh, ring sports my range sports Plaza. Duplex. Ògbóni ẹ̀fù! Ògbóni ẹ̀fù! Yé bá mi ya aládìpọ̀ ṣọ́ngbọ́. Kí bá mi ra brain box méjìlá tiriti, mo máa gbé kan sílùú mọ́tò takọtíléta. Ṣọ́ngbọ́, mo máa gbé kan sákéré lè wá ẹ̀fọ́ ẹ. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Káàárọ̀ o. Kò sí wàhálà. Ah, Ọlọ́run ṣeun. Huh? Ah. ọ̀gbọ́n ni ṣé o máa fọ́ mi lójú tìrìtìrì wa ni ṣé o máa fọ́ mi lójú wa ni. kí ló ṣẹlẹ̀. kí n tún kí n pọ́ kí n máa jàrò lé wa tí o bá ṣe pé kí n tún kí n pọ́ kí n máa jàrò lé máa jàrò fún ẹ níbí kí wọ́n fún ẹ fún ẹ lóò débi pẹ̀lú sùtì ní gbẹgbẹ́ gbogbo inú ẹ̀ àti tìdú àti tẹ̀dọ̀ gbogbo ẹ̀ nìdú ti káyì ló gbọ́ sí mi lójú ó máa fọ́ mi lójú lì ọ̀rẹ́ ò gbọ́ mi lójú tó ìwọ fún ẹ ẹ sùtù ló ń sùn fún síbí o ti fẹ́ sọ wálẹ̀ nù lílo kọ́ńbẹ̀rẹ̀sì líbí lílé ọgbà mẹ́kò líbí kí wọ́n fọ́ ẹ̀fọ́ kí ní bóyá wọ́n fọ́ ẹ̀fọ́ ẹ̀ mọ̀wé ó mọ̀wé kankan ṣọ́ngbọ́n kò sẹ́ni tí o mọ̀ pé màṣílá bébé fún ẹ̀fọ́ alámọ̀wé jù líbí ìwọ fún ẹ̀fọ́ ánsù líbí sórí bẹ́ẹ̀ bá yẹ kí èèyàn kàwé làárọ̀ ìbá kọlé ò bá kàwé ọjọ́ ti lọ lórí ẹ̀ tiriti ọjọ́ lọ lórí ẹ̀ ò lè kàwé ọ̀kọ́ sò ọ̀rẹ́ wa dàbí olórin kan ni olè ọmọ wa kàwé olóòlì kàwọ́ ni kò kọ́ṣẹ́ ọwọ́ olóòlì kan ọ̀ṣẹ́ oníkìlọ́pẹ̀ bẹ́ẹ̀ tí ẹ ní máa dà nígbẹ̀yìn. tó tó dálé ẹ lẹ́ o ẹ káàtì ṣé ọmọ tẹ́ máa sọ fún ẹ bó ṣe wà yìí n kò ní kankan bẹ́ẹ̀ sọ bó ṣe wà yìí ṣé eré ní bá ń lálà pé òun wẹ̀ lójú àlà ń bá máa délé ayé omi rè máa gbé lọ ṣìyẹn lè ní ṣé eré ní bá lálà pé òun kàwé lójú àlà ó máa délé ayé èlè e mọ̀ kankan nínú ìwé wàá gbọ́ ìròyìn tó sanwó fún un máa túfọ̀ fún ẹ láàárọ̀ yìí o ṣé orí jìbù yìí ẹni tó ní tídé ìbáyìí ah ẹlẹ́dàá mi ah ọ̀fọ̀ burúkú iṣẹ́ mi láàárọ̀ yìí ìyá tí mo jẹ́ kó ti ìjẹ́rú ẹ̀ rí. bó ṣe ìyá báyìí bí èmìràn yìí lọ mẹ́fà tẹ̀lé lọ ń wò ọ̀hún ọ̀hún ọ̀hún lójú wọn ṣe ọ̀hún ọ̀hún ọ̀hún òkè báyìí lójú wọn wà ọ pé ìwọ dá o mo pé kò tí ì dé ni mo gbọ́ ẹ̀yà. ìṣe sọdún bó ṣe ń wò mí èyí ṣe tí mi rí mo ń lò mọ́ ẹwà yìí àbíkẹ́ bá mi gẹ́ẹ̀tì mi village apá bíbá yìí ó ń ṣèyún mi yun bí kíní kò tí ì ẹ mo fún wọn pé kò tí ì dé wa tẹ́lẹ̀ yìí nà mí tẹ́lẹ̀ yìí nà mí ọba pé ìwọ bó bá máa dé ọ̀n máa pa ẹ̀ wá o ṣọ́gbọ́ kó mọ bó ṣe máa ṣẹlẹ̀ sí o olóṣèlú bó ṣe rí. Ah. gbọ́ ṣé tó tó pa létí. Ah! kò sẹ́yìn mẹ́ o kò sẹ́yìn mẹ́ tiriti sọ́ọ́lù bàbá kò fún ẹ̀ṣọ́ ẹ̀mí fún mi níbí wa mímọ́ mi gẹ̀rẹ́gẹ̀rẹ́ rẹ̀ mọ́ pé ah ìbàjẹ́ mi fún mi fún mi lọ́ba dọ́rù kọ̀ọ̀kọ̀ sòrẹ́ wò ah màá jẹ́ wògùn fún ọlá màá dé wògùn fún wọn tìrì tí èmi ọmọ àwọn ìwà ń fọ́ mi ògùn lè bá kọ́ lè bá jẹ́ ewé ẹ̀lẹ́mí kò kọ́sọ. kéèyàn kan má fi nínú yọ̀mí o ẹ má yọ̀mí iṣẹ́ gbọ́ gbogbo ẹ má yí ká iṣẹ́ gbọ́. òṣòfin òṣòfin àwọn ẹlẹ́nu wọn sà àwa ní gbajúmọ̀ òṣòfin. ẹ ló yà kí esi kí ló tó ń ṣẹlẹ̀ o kí ló ń sọ kí ló ń sọ wọn ò ní rọrùn sọ lóòótọ́ <laughs> wọn ò ní choice yẹ kí ló ń ṣẹlẹ̀ káríra ṣe lè brief mi díẹ̀ bí àwọn kàtàkùn lè sọ lórí fóònù díẹ̀ ok oh <laughs> ẹ ti padà fẹ́ tẹ̀lé mọ̀ràn mi àbí nǹkan táwọn èèyàn sọ fún yín náà nìyẹn èmi ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ náà <laughs> ẹni ṣiṣẹ́ gbọ́ police officer ló ní patrol olóṣó ló ní pààrọ̀ ìyẹn túmọ̀ sí pé kálukú ló láyè tiẹ̀ kálukú ló láyè tó belong sí. wèrè lẹ́kọ̀ọ́ yorùbá tí wọ́n ní ìka tó bá tọ́ sínú náà lábẹ́rẹ́ mú. <laughs> ok bí ọmọ mélòó lẹ́fẹ́ kó máa wá ṣọ́ọ̀bù yẹn. ìyẹn ok ìyẹn kan jẹ́ kí lẹ́pàá lẹ́fẹ́ ní àbọ̀rọ̀ <laughs> ìlẹ̀pa ló rìn lò tẹ̀mọ̀tẹ̀ fi yẹn lẹ̀ ọ̀rọ̀bọ̀ náà lẹ́lẹ́dà ọ̀rọ̀bọ̀ gan rìn lọ́wọ́ ẹ̀fọ́ ni ok bíi mélòó náà èmi sì lè fún yín wáyà bíi ten àbí kó jẹ́ eight ẹ̀ẹ́dì kò sí wàhálà náà ẹ jẹ́ kọ́kọ́ yín balẹ̀ ṣe ń dá òtì ni ẹ mọ̀ pé èèyàn tó bá ti mẹ́rin sí tí ó ṣẹ̀ sí tó bá mu bàrán kò lè yá arọ <laughs> ẹ jẹ́ kọ́ mọ̀ ń gbòòrò ẹ bá a ṣe dá aláṣà yẹn kọ́kọ́ lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní lò ìyá kẹ́sí yóò lè pa méjà rẹ̀ èmi náà ni ẹ ṣáà mọ̀ baálẹ̀ sọ̀rọ̀ àlàdé sọ̀rọ̀ kó gbowó. Ah. Ah bójúbójú olóró ń bọ̀ wọ́n ní kò gbórí ẹ wọ́n ti gbé wá lọ́ba wọ́n dàfù òwònú ṣaka lágége nígboro nísàlẹ̀ kó ẹnìkan náà ń kó ajẹ kò sí lọ wúwà ìròyìn táwọn ojúbà tó ń sọ kò lọ́gán ní àfijì ṣàyọ̀ imqc alábàámàrè o ìyá kejì yíróbó fún mi nàánà òdèlè bẹ́ẹ̀ wà kò wọ́n yìí. ìyá àwọn ìyá àwọn ìyá ẹ̀ máa ń gbọ́ pé jáde ìlàjà rẹ wọ mi wàá gba ayọ̀ ẹgbàá mi. àyànkesí plan mo ní tí mo tún fi mọ̀ ń wà lélẹ̀ kò yé yín mo kàn fẹ́ mọ̀ mọ̀ jẹ́ kí ẹ mọ̀ pé ọlọ́mọ mọ̀ ràn mí sínú ayé yín ni ní ẹnu ìgbà tájọ́ mọ́ra wa mo fẹ́ ká ṣe àwọn nǹkan kan papọ̀ tó máa sọ pé àjọ ń ṣoríire. because tóun náà ṣe wàyí òun àti small doctor wọn tún mọ àwọn olóṣù tiwọn náà tó yẹ pé tó bá kọ́kọ́ fẹ́ lọ bí kan ọlọ́run wọn pè mí wọn ni kò yé ẹ̀ka tí mo sọ sorry, Tati. Ti máa ń ṣàpèjúwe ọ̀rọ̀ tó bá wọ̀ mí lára. Do you get it? I'm sorry, baby. Hmm? Now plan mi lele, ohun èèyàn small doctor ni, Omo, mi ni small doctor you know. So ohun tí mo wá wò ni pé every Friday kọ́ máa wá jùlẹ̀ bọ̀kọ̀ ní jẹ́ VIP bí o, a jẹ́ gbangba mbẹ̀. Kí lẹ fi? Kò sí problem. Ah, oh, ọkọ olóṣó ọkọ olóṣó one. Ṣùgbọ́n agbárí ẹ̀ ti pé jù tó bá ṣe ń ju àwọn ideas yẹn búrú sí rí gbogbo nǹkan yìí ó ṣe tún ju yẹn ó tún dùn sí ni ó dùn sí ni business mama boom èmi ńlá ah dada mi ro àwọn sáàmù slogan yẹn dada mi ro <laughs> ó láìkí ah, ẹ ó láìkí ẹ. ẹ wo ẹ wo ẹ̀yin akeji ṣé tiẹ̀ rí ṣé mo nǹkan tèmi láìkì nípa bọ̀bọ̀ yìí ah mo love voice ẹ kò sẹ́nibọ̀dì tó máa gbórin yẹn tínú ò ní máa dùn mm-hmm. Ọlọ́run. Ah, ẹ wo mama bọ̀bọ̀ yìí ní voice mm. ah ó dẹ̀ ní talent ṣe rí nǹkan tẹ́mi kan fẹ́ ká ṣe fún ni wípé mo fẹ́ kẹ́ mu wọ studio kó wá lọ ṣe tíráàkì kan fún yín kókò máa pe. ìyá kejì látòkè délẹ̀. mama ẹjọ jẹ́ ká tún ṣe báyìí. ṣe rí irú orin tí bàbá yẹn bá fún yín tó bá sì di every friday before anything ẹ jẹ́ ká jù sí floor káwọn ọmọ olóṣó àwọn ọmọ ayé káwọn kọ bọ́ sí floor káwọn kọ ṣe kéne ọ̀rẹ́. ìyẹn tiẹ̀ tún wá dáa màmá mi kò ní bàjẹ́ fún yín you know this guy's got a very sweet voice. Eh, nǹkan tí mò ń rò ni pé kí bọ̀bọ̀ yìí ti fún wa ní more of um, you know, that honey voice ajẹ́ ká gbọ́ mọ̀ náà you know. ó yà ó yà fi yankechi sórí dada kí gbọ́ jáde lé. yankechi ìgboro wọn náà ní ẹ one nanny omo dem dey show you love one nanny omo you dey show dem love one nanny dem dey show you love one nanny omo you dey show dem love ooo. Oh. Sheboy Sheboy Mobasset ah, ah ah come on. CEO Be Black record àmọ́ mú gáyìí lọ sí pé aṣọ ẹ̀kún wa lọ́fẹ̀ẹ́ eh. lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀. yes. Ah! yẹ too light yẹ too light. guys ṣé bá ṣe máa dákẹ́ rèé a lè dákẹ́ báyìí nà ọ̀hún táìmù ń lọ ilẹ̀ máa tó ṣú sí èmi fẹ́ wọ club adégbodò rìn ìdọ̀tí wọ club ọwọ́ yìí help wa nà ọ̀hún ṣáà ní gbé mọ́tò lọ club ni. mo rí tẹ ti sú èmi gan pàápàá. ẹ̀wọ̀n jay nǹkan tó sọ ọ̀tọ̀ ni o get but ìyàtọ̀ tó wà láàrin ẹ̀yin mẹ́ta tèmi ni pé ẹ mọ̀ pé mo mọ̀ manage ẹ̀yin lè fẹ́ lọ́nsẹ̀ lè fẹ́ lọ́ club kẹ́ gbọ́kadà and all those things kẹ́tì ẹ̀rìn gan but mo mọ̀ tí máa ṣe ó lè affect me mo lè manage i don't know ṣó wà all right ẹ ṣó wà okay ẹ tó bá ń pè ẹ lẹ́fìsí yẹn ni kó má gbọ̀n ni ó dẹ̀ ń sọ pé ó lè manage ó lè ṣe kíní kò lè ṣe bó lè ṣàwò ṣó olówó lọ́wọ́ ni ṣó wà lọ́wọ́ ẹ ni tó lè manage bí olówó máa sọ pé òun ò lè manage. efizi efizi efizi you dey always vex me kíní kan wà tó máa ń ṣe tó máa ń bí mi inú gan packaging ẹ ti pọ̀ jù gbogbo àwọn àpò gbogbo àwọn package ni kíní tó tiẹ̀ máa ń lọ sí extreme pákéjì rẹ ti pọ̀ jù náà ìwọ ni wọ́n mọ́tò jẹ́ à ṣé mi ìfọ̀kadà ní bí ẹni ni. ẹ ṣé ṣé òun òfọ̀kadà ọ̀kadà tiẹ̀ tó ń ṣe ṣùgbọ́n ọ̀kadà lòun ṣé òun òfọ̀kadà gbé wọ̀ mí on top ọ̀kadà yìí mí. ó yà sọ ṣé kò fi gbé ẹ rí. ooo nǹkan tó fẹ́ lò against mi nìyẹn ok ọjọ́ tí tó rí mi lọ́nà tó fi ọ̀kadà ẹ̀ gbé mi mo kọ rí pé ọ̀rẹ́ mi ni and ó máa ń fi pé máa ń pose tí mo bá gbọ́ ọ̀kadà yẹn lọ́jọ́ àdá pé mo fi mo fi pose. àbá ìdákẹ́jọ níjẹta kí ló gbé ẹ lọ́wọ́ Rashida kò ṣọ́kadà ló gbé ẹ lọ́wọ́ Rashida ni. you must be mad o fẹ́ associate mi pẹ̀lú obìnrin o rí Alicia o rí Natasha o rí eh, Temi nice names like that o associate mi pẹ̀lú Rashida Mulikani. ni o jẹ́ pé mo dàbí ìwọ ni. I swear this guy you dey always vex me I swear mama pàkì inú ilé la wà mata sínú ilé kò possible ah. tẹ́ ń padé dojú kó wá kó wá wo nǹkan tó ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ kan mọ́tò wo la máa gbé lọ club that na the solution. kò sí ẹ̀pù kankan tá a fẹ́ ṣe wèrè ara ẹ̀ olórí burúkú ara ẹ̀ ó mọ̀ fún ara ẹ̀ inú ẹ̀ pé tóun ò bá gbé mọ́tò wá àní rí club lọ ṣé kò yẹ kóun ṣe kó ṣe gbogbo àwọn findings ẹ̀ kó dẹ̀ ṣe everything kó jẹ́ kó pé assignment ẹ̀ kó pé pé èyí ni sunday ó máa gbé mọ́tò lọ sí club. wèrè ara ẹ̀ mẹkáníìkì wèrè dá gbójúlé tó jókòó lóṣì. ọ̀rọ̀ ṣé máa sọ ara mi di mọ́tò ni. ó ya wèrè ni fóònù ẹ̀rù ìdìbò rèé o. hello sir. hello adédìbú báwo ni. ẹ ẹ wọn wà pa sà. wo mọ́tò yẹn tún ti bàjẹ́ o. ẹ ẹ níbo lẹ wà báyìí sìn. mo wà láwọ́ péjú. ok àwọ̀ péjú street. sáàdì tọkọtaya. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ filẹ̀ síbẹ̀ mo ń bọ̀ ní sinsinsinsin ó lè jẹ́ nǹkan tó ṣe ní last time yẹn nìyẹn o ẹ filẹ̀ máa ẹ má start ẹ mọ́ ẹ lọ́ọ̀ gbogbo mọ́tò ok fún mi fifteen minutes máa jọ yín sà. jọ̀wọ́ bá mi wò mo ń lọ síbi kan jọ̀ọ́ má pọ̀ ṣùgbọ́. ok sir yeah. chai ọbẹ̀ ti sọ ẹ kí ni yẹn. ṣòro ti mọ́tò tí mo ṣe ní last time yẹn. big motor yẹn. yà ọlọ́run. ṣé òun ṣáà sọ fún mi pé mọ́tò ti ṣú àlàyé. ojú ṣáà ni kò ṣe wọlé sí. òun ṣáà sọ fún mọ́tò ti ṣú àlàyé. ọlọ́run àti mọ́tò ti ṣú àlàyé. ọlọ́run wọn lọ bẹ̀rẹ̀ sí. olùbàjẹ́ yìí mo mú mọ̀kọ́ tó ṣe mọ́tò yẹn mo mọ̀kọ́ tó ṣe mí ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun mẹ́ka iṣẹ́. ó ṣe gbé jáde òun lè máa gbé lálẹ́ yìí good news good news ni yes, but yes, yes. John torí Ọlọ́run jọ̀wọ́ ṣoṣo ẹ pé mọ́tò ńlá ni ṣọmọ pé ọmọ wa use more camera. wọ mọ́tò kékeré and stuff you know na sanu de. o kí ló ṣe ọ̀bọ iná wọ́n yín sọ òun ní mi lára má ní mi lára o èwo ń wèrè gan ọdẹ sọ pé ṣé mọ́tò ńlá ni o láìpẹ́ màmá ni kí ló ṣẹlẹ̀ náà. mọ́tò kékeré èwo ló ti rà. èmi níṣẹ́ Adédìbú níṣẹ́ ni òun níṣẹ́ bó ṣe wà yìí bó tilẹ̀ jẹ́ pé ọlọ́kadà ni ọ̀kadà máa ní iṣẹ́ níṣẹ́ ń jẹ́ ìwọ níṣẹ́ kankan wàá máa ti pọ́ọ̀lì manage ó dàbí ìwà ayé ká ṣe mítìn gbà yẹn kẹ́gbẹ́ ní fi two thousand lé láàrọ̀ làkà fi rí po. ó bọ̀ fún sọ fún ẹ pé inú bàbá yìí máa ń dèmí gan kí ni ìtumọ̀ pé ṣé mọ́tò ńlá ni ah, kí ni ìtumọ̀ pé ṣé mọ́tò ńlá ni ah, wọ́n ra pákẹ́jì ayọ̀ náà. ẹ má tiẹ̀ dá lóhùn tó bá lọ sí club nsìn tó bá gbọ́ eré taxi lọ sí club nsìn owó wo ló fẹ́ fún taxi ló fẹ́ fún cabman owó ló fẹ́ fún. Eh, eh, conspiracy right hmm. and conspire against. ṣé kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún ẹ kí o pàdé àbúrò mi lẹ́yìn àárọ̀ ẹ káàbúrò mi wá délé wá sọ fún mi pé mo pàdé fine boy kan kó fi fótó ẹ̀rọ mi lórí fóònù báyìí ah màá jẹ́ kó mọ̀ instantly ní pé one chance rèé one chance burúkú ni ẹ káàbúrò mi fẹ́ gba ìṣe wedding màá dábẹ̀ ẹ̀rù. ní sùúrù filẹ̀ hello baby ṣé wàá okay yeah i'm fine mo wà um, náà mo ṣe jẹ́ ẹ mo ṣe jẹ́ panla àti gbìntàn ni eh, <laughs> eh, má wọrí má ra tiẹ̀ fún ẹ eh, ah, èmi ò fẹ́ wá sí club yẹn lálẹ́ yìí hmm, fẹ́ wá sí club yẹn nothing new tó ń ṣẹlẹ̀ kí n wá ok oh, máa wá torí tiẹ̀ máa fọ opportunity yẹn wẹ mọ́tò tuntun tí mo ṣẹ̀rà fún gbogbo wọn ní club yẹn. Hmm. <laughs> <laughs> yes, darling. Thank you. You're the best too. <laughs> All right, darling. Love you. Maria Lale. <laughs> yes, sir. Vile. Ṣé lè sí? Ẹ ṣáà ń gbọ́n sí gbogbo àdèpẹ̀rẹ̀ ọlọ́rẹ̀. So ojú ẹ̀ lọ́ra mọ́tò lẹ́yìn kò lè sọ fún wa. Tó bá jẹ́ mi ní sí ẹ má ti máa attack bí mo máa ṣe kíní. Àbí? Mo ra mọ́tò. Mo ra mọ́tò mi ò ní parọ́ fún yín mo láti gbé pamọ́ fún yín àmọ́ màá fi mọ́tò yẹn hàn yín mọ́tò tí mo rà ni mọ́tò tí wèrè fẹ́ tún ṣe tá à ń gbé lọ club má dá sí àmà bójú anybody jẹ má ṣe bó ṣe má gara ẹni à. òkè mọ́tò tí adébíbú fẹ́ tún ṣe ló ń pe obìnrin lé pé ó ra mọ́tò. I get problem mo ní problem o. o mọ nǹkan tó máa ṣe fún wa last time ẹ̀ o mọ kọ́ máa kàn án má gbélébùn mo gbé lọ club sílẹ̀. mọ́tò táyì kí n tó very soon tọ́kùn mi bá dé láti London you know you guys will know. o ò léyàn London. èmi ò ní ọkùn London. ẹbí ẹ kọkàn sínú òyìnbó stop ẹ. mo ní uncle ní London mo ní aunt ní Canada ṣé nítorí mo fẹ́ pose. Ah. take fóònù rè é pé wọ́n kí gbogbo àgbọ̀ see this guy very daft oh, o number to bẹ̀rẹ̀ pẹ̀lú plus tó gùn gan kò máa ṣe arithmetic at this age. your phone ẹ kò wo nọ́mbà òkú ẹ kí ló dé ìwà tó máa dín àkàrà fáwọn àtàjọ wà nílé ká máa jẹ àní jẹrú ẹ. I don't get anybody for London. Yes, irọ́ ẹ̀ pọ̀. Ah, this guy, ah, no, no, I know say na so you be. Na so you be. Where my younger brother dey no be Germany. Na that one vex me pass. Na that one vex me pass. nǹkan tó ṣe. ẹ sà nǹkan tó ṣe last náà ló tún ṣe náà. èké. mo sọ fún yín jọ ẹ mo ní ẹ try ẹ ká ṣe kí complete ẹ sọ pé ẹ̀ǹkan jọ ẹ̀ǹkan jọ ẹ̀ǹkan jọ the same force náà ló tún dì fún wa. ẹ ṣùgbọ́n ọ̀run jọ yẹn náà irọ́ ò da ó sọ lóòótọ́ but mi dàgbé ìyàwó mi òun kọ́ ta fẹ́ lọ sí occasion òun tó fà á nìyẹn òtò bàbá ti gbọ́ tèmi wá ṣe tó yẹ kó ti ń gbà yẹn. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìní Sunday oṣù ọ̀pẹ mọ́tò ilé ẹ̀rọ kélé mo wà tẹ́fi pè mí ṣe ọ̀nà sáà mi lè rí kọ́ ẹ̀yìn kí n má wà ní ṣe ọ̀nà sáà. mi ò lè rí pé lọ́ọ́ bí iṣẹ́ náà lánàá. Ah, ẹ tiẹ̀ dúpẹ́ tó bá yẹ pé ẹ mú mọ́tò yẹn ẹ start yẹn tó ṣe paná yẹn ẹ wá fi force start yẹn ó move láti bíbá ẹ sí ibẹ̀ yẹn ah, kọ́ tó máa sọ ikọ́ làwọn máa sọ ó possible gan ẹnjẹ ẹni kò yẹ kó possible ẹnjẹ ẹ máa ná. ẹ kí la wá fẹ́ ṣe báyìí nìsín. ẹ nǹkan tó ṣẹlẹ̀ nìsín ni pé a máa lọ́ọ̀kì gbogbo mọ́tò tó ti yẹn tí bá lọ sí ibi máa lọ kó irinṣẹ́ wa máa lè wá sí díẹ̀ máa lè fi tó máa lè gbókùn gbà lọ sí ọ́fíìsì. ó dẹ̀ máa ṣèfù ní ẹ má rí ó ṣèfù ẹ má. obìnrin tèmi bá like you know tí mo yẹ love ẹ yeah kò sí nǹkan tí mi ò lè ṣe fún mo lè ra mọ́tò fún in fact màá ra mọ́tò fún ẹ. ìwé mi kan. yeah. so baby why you not drinking. ah mo ti mọ̀ tí aside that one ace of spade níbí rẹ̀ ọgbọ́n ọtí báyìí ló máa affect system mi that's why every three months máa lọ sí abroad lọ flush system understand so mo fẹ́ uh, complicate things so how you been báwo ni. èmi ni adédìbò. adédìbò. Yeah. nice to meet you. sórí àwọn ọ̀rẹ́ mi nìyẹn wise man you ilé ìgbìgbà ìkan tún ní you. mi. ó ti mẹ́rin ni wa àwọn I la jọ ń gbélé four bedroom flat la ń gbé èmi mo nílé tá à ń gbé o ó ti yẹ even èmi mo kó wọn wá sí bíbá yìí ọ̀ tó kàn ti ẹ̀wọ̀n mi kí n kàn ti ẹ̀rọ kí n dájú kò ní ó ti yẹ. ṣé o náwó gan rẹ̀ o. Mm, mi yo but ebi ò pa mí she understand but tó bá mọ̀ mi ṣá inú ẹ̀ máa dùn gan-an mo mọ̀ pé olówó pariwo ó ti yẹ. well màá lè sọ pé mo love ẹ but ó ní nǹkan kan tí mo ti sọ fún ọ dẹ́yìn undisturb me sorry the first lady of those states first lady ẹ̀gbọ́n mi ni òun ló are you serious. ìyá kan náà bàbá kan náà àwọn parents wa bí yeah, so the governor is my in-law. ah. But like I was saying nothing like I was saying the governor is my in-law and I don't play golf all the time. Uh, uh, yeah, yeah o like láti meet governor. why not i will iṣẹ́ kan máa lọ oh yes me too as a matter of fact I will ìmọ̀ àti governor máa jọ wà ní kò ń fi mí àná mi ò ń fi he's not always happy then they also landed a contract you get another contract pé kí n kọ́ estate kan contract owó kékeré ni náà three billion naira. excuse me. upgrade upgrade.

ṣó ti yé ẹ ṣorí tí n bá fẹ́ jáde ẹ aṣọ tí mo fẹ́ wọ̀ àti bàtà tí mo fẹ́ wọ̀ everything tí mo fẹ́ wọ̀ mi ò fẹ́ kọ̀ bí wọ́n gbà mí àbí wọ́n gbà mí ṣó ti yé ẹ bó ṣe wà tó bá jẹ́ ẹni tó ń taṣọ fún mi ó ti ṣoríire láyé ẹ aṣọ tí n bá wọ̀ tó bá ba lára ẹlòmíì ẹbu ẹ̀ ló bá yẹn tèmi bá tèmi ní six hundred million gbọ́dọ̀ kò sáṣọ tó tó bẹ́ẹ̀ mo kàn ń sọ ni o ó ti yí ẹ kákọ̀ sọ pé kì í wọ́ọ̀tà aṣọ yẹn bó ṣe wà yẹn èmi ti ra aṣọ one million rí aṣọ yọ kan kò ní ilé bẹ́ẹ̀ gan kò ní ilé bẹ́ẹ̀ one million ó dẹ̀ mú wá pé ọ̀tẹ́ ni mo gbà mo rà á kọ́lọ̀ má mu àbíká bá láyé wa dé tí n bá fẹ́ lọ sí club ẹ̀ tí wọ́n bá pè mí sí orí aago pé club kan wà tó ṣẹ̀ṣẹ̀ ti o kíní kan kíní kan máa jẹ́ kó béèrè máa kọ́kọ́ béèrè lọ́wọ́ pé àwọn wo ló máa ń wá bẹ̀ president máa ṣó ti yí ẹ bẹ́ẹ̀ tó bá tó bá sọ fún pé àwọn fúnpọ́là kan máa wá bẹ̀rẹ̀ pé àwọn káwọn fúnpọ́là yìí náà lówó gan èmi ti lọ club rí ọmọ Messi tó ń gbàbọ̀ Messi tó ń pè fún fún Barca àti lọ club ìdájọ́ tó kù sẹ́gbẹ̀ẹ́ ara báyìí o golf pì lówó ibi tí mo ná owó dé ẹ̀rù bà Messi ó ní láti pe Drogba ni ah mo rí bọ̀bọ̀ kan tó tún ná owó but ọmọ Áfíríkà bíi tiẹ̀ ni ṣoget òun golf pì mi gbàgbé lọ́jà rè mo ṣe wà yìí club tó wọlé orí pé ìgbà tí mo dé ta orí táwọn èèyàn ń sàmì èyí jímọ̀ ní kíní kan tí n bá fẹ́ lọ wípé mo fẹ́ kó ní club tàwa yìí sì tí mo fẹ́ lọ oníye tó máa dó wọn ó kéré jù wá gba four hundred and fifty thousand naira. you are too much. Hmm. manager ti àwọn ìkòlè máa pè mí kò ní pè mí báwo ni ìfẹ́ jẹun lémi tẹ́mi ń gba seven rooms ẹyọ kan péré mo fẹ́ lò ń bẹ mẹ́fà tó kò ní sẹ́ni kankan bẹ̀ <laughs> Oh my God. Honey, I love you so much. You are too much. Eh? Mo lọ́mọṣẹ́ tó pọ̀ gan. Bọ̀ tó bá rí àwọn ọmọṣẹ́ mi wà lọ́bọ̀ ni wá. Yes, àjọ máa ń ṣeré, a máa ń sọ̀rọ̀, ọ ní nọ́mbà mi. Pẹ̀lú bí mo ṣe wà rí tí mo tún lówó tó ọmọṣẹ́ mi ní nọ́mbà mi. Lára àwọn ọmọṣẹ́ mi lójú kò sọ̀kan. Wow. Jìbọ̀, o ṣàrí mọ́tò tó o náà gbéra onípo ní ká o ká ti mi ti mo fún. o náà is gone nìyẹn o. boy, Jíbọ̀ì ba mu a mú nǹkan ní ẹ̀yìnkù tòmọ́tò bọ̀ má yẹ kó pẹ́ tó bá ti fẹ́ lọ mu màá sọ nǹkan tí o máa mú fún mi ṣó yẹ sharp. lẹ́yìn bó. ẹsẹ̀ ń dùn hmm, ẹsẹ̀ ń dùn bó ṣe wà yẹn ó ní problem ẹsẹ̀ tó bá dìde wọ̀rọ̀ gan ló máa you see. I no hear sórúkọ èmi yẹn ni. <laughs> bá ti sọ fún pé àánú hìẹ ní tí rẹ dà sí lọ help ẹ ni. nínú three billion máa Sidi Rikani. Alaba, I am back to treat my pants with this new dancer. Ah, Ajere. Ẹ ṣí Makanaki ṣé pé lè là ń gbé lọ club lálẹ́. ẹ ṣì máa kaná. wọ́n ṣe ah! ah! ah! kí mọ́tò ń kú mi rèé. kú mi nírú ẹ̀ ọ̀nà bá. ayọ̀yẹ̀ tẹ̀ ká. kí ni mo tún ṣe. ó ṣì èrè ni kí ni túmọ̀ gan sábà yẹn jókòó nu ni ẹgbẹ́ wo ló ní irú mọ́tò yìí ẹgbẹ́ wo ló ní. ẹ̀gbọ́n tí a ní irú mọ́tò yìí ẹ fi sí. ọ̀nkú mi tó wà London tó wà ń ká tàǹgùà ni. mi mọ problem yẹn wà á lè máa fún alẹ́fọ̀jẹ wọn fún alẹ́fọ̀jẹ iṣẹ́ tajọ́ ń ṣe. Ah! wo bí ọ̀rẹ́ mi ò ní sori burúkú ti ẹ̀ o ti gbọ́ sori mọ́tò méjì ń sìn ń sọ fún wa nísìnyí pé ó máa wà pẹ̀lú wa lálẹ́ yà máa lò fún club ṣé a tún láǹfààní láti lò fún ọ̀la. ẹ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣẹ̀rí mọ́tò eléyìí two days ló máa lò pẹ̀lú wa ó ti yé máa lò complete four days four days eléyìí máa lò pẹ̀lú wa. two days four days wàá ṣeré iṣẹ́ ló ṣe pàdé yìí. àwọn ọ̀nà yẹn wọ́n ní sọ̀rọ̀ yìí. ó yẹ kó mọ̀ mí náà adédùbú ló ń sọ̀rọ̀ nǹkan tí n bá sọ pé ṣe mọ́tò ló ṣe mọ́tò ṣó ti rélè mo ti parí ẹ̀ látànà ó ti mọ kọ̀tẹ̀ rẹ́ sísẹ̀ sọ́wọ́ kó lo two days pẹ̀lú aṣọ rélè mo ti sọ fẹ́ tó ní ipò máa take me good four days máa fi parí ẹ̀ mo sọ fún pé ẹ̀rọ eh, pàtì ẹ̀ ó máa scarce gan gan pé tí n bá kò ní ìsàlẹ̀ ọjà tí mi bá rí máa lọ sí alábà tí n bá kò ní alábà máa lọ sówó dé dúró tí máa wá kó mẹ tí máa rí máa padà wá sílé lọ́dọ̀ àwọn tiwọn tiwa lọ́dọ̀ àwọn báńsìn mo mọ̀ pé kò sí páàtì tí mo wá débẹ̀ ní jàǹkàrà yẹn tí mi rí ọmọ wa jáde. nice one filẹ ọmọ ayé iṣẹ́ ló ṣe wọn gbà nígboro. ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ah, exactly irú mọ́tò ń kú mi gangan lélẹ̀ ẹ ṣe mọ nǹkan tó máa ṣẹlẹ̀ èmi á lo eléyìí máa lò fún two days tó máa wà ń bí ẹ mọ̀ pé eléyìí ò really fit me so tí bá ti lólè tán fún two days yẹn màá kọ̀ máa lo ilé. ẹ fi si kí ni mo tún ṣe kí ni mo tún ṣe o ní wa mọ́tò kankan náà àwọn mọ́tò yìí. rárá wáyà ni. yes wo wa máa jókòó sínú mọ́tò ni o ni wa anything. ó ń sọ fún ni o ni ò ní wà rárá wọ́n máa jókòó sínú mọ́tò àwọn ará wa ìlú àgbà ilé yìí jébọ̀ ẹ̀ oníṣòrí burúkú wà wọlé ní tiẹ̀. ẹ tó bá jẹ́ pé nǹkan lè fẹ́ ni ẹ̀ tó kéè náà máa wà ní owners corner. ẹ ó nọ́ọ̀sì wo. ó wo ó nọ́ọ̀sì kọ́ ó jókòó sẹ́yìn tó máa gbé girlfriend rẹ sẹ́sẹ̀ tó ní ríbi jókòó sí girlfriend yẹn ni mo ń sọ kò ní ríbi jókòó sínú mọ́tò eléyìí tó ṣóòsì pé o ò mọ́ pa mọ́tò yẹn ara ọkọ̀ fún ẹ lò ní wọn gbé girlfriend sẹ́sẹ̀. ẹ ẹ treat me bad mo like. ala ti treat ẹ bá jáde. ẹ treat me bad what's all this now. ma ma ma sọ wá dòkò nínú ilé yìí. kò kò ókè o. kò sófin òfin. wá kí ni túmọ̀ èyí tó ṣe yẹn kí ni túmọ̀ èyí tó ṣe yẹn ah, torí pé mo dákẹ́ ṣé o pé mi ò pọ̀ ni mo mọ̀ pé wọ́n ni mi fẹ́ fa wàhálà ni mo dẹ̀ fi ẹlẹ́ o dẹ̀ ti ṣe nǹkan tó fẹ́ ṣe tó bá tún fọwọ́ bọ̀ mi lẹ́nu máa gbà kí ni ìtumọ̀ gan mo fẹ́ kọ́ mọ̀ yẹn kó sì tó bá fọwọ́ máa gbà gidi gan èwo ló ṣì gan kí ni ìtumọ̀ yẹn gan. Ah, kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹran mọ́ ẹran mọ́ kí ló ṣẹlẹ̀. ìwọ wọlé o ṣe bí lágbájá o wá bá èmi nulẹ̀ o wá gun ọmọ mọ́ mi lára o gun bí ẹṣin mo jákè mọ̀ ń wẹ̀ kò sí wàhálà mo rán ọmọ kílọ̀bù mo rí mo gbé bó ṣe wà yẹn olóṣó ni wọlé kò sanwó olóṣó kò sí ìyàwó lẹ́nu olóyè kankan. ẹ ẹ wàhálà ẹ̀ ọlọ́ọ̀ mo búra fún ọ bí ẹ̀ dá. ọ̀ bí ẹ̀ dá èmi bí ọmọ ìwọ ṣe ọmọ kò sí wàhálà sanwó nǹkan tó ṣe. bẹ́ẹ̀ ni olówó kankan. wá á farabalẹ̀ kí ló ṣe ẹgbẹ́ ni dìde sókè ní sọ́wọ́n ló wà lọ sanwó olóṣòjọ́. ó oh, ṣé wọn kó bó ṣe ṣe fẹ́ẹ́ fi sí nìyẹn ó ṣe bẹ́ẹ̀ fẹ́ẹ́ fi sí òun jẹgbẹ́ àbí oh, ah, èmi ò mú òun iṣẹ́ mi ò ní kó má mú jẹgbẹ́ bó ṣe wà yẹn títẹ̀mí ni pé wọlé kó sanwó olóṣò ó tọ́. ṣèbọn dẹ́ lèmi èmi gọ̀ọ̀gàn wọn pé ọ ní ègùn tó bá gọ̀ ló máa ń gbé sagbétọ́ èyí bá gbọ́n owó ló ń wá tó ti yẹ jẹ́kẹ́ mi sọ kí ni kò fẹ́ mẹ́ta ẹ̀ má rò kébi ẹ̀ wáìsì gan àbí èmi fowó ara ti tèmi ra epo sínú mọ́tò ó ti yẹ àwa dé club ẹ̀yin gbé ọmọ èmi wá ń bọ̀ lé weekend time ẹ̀ tó express kì í fi mọ́tò yẹn gbé ẹ̀yin wálé àbí. ìyá ẹ̀ fọ́rọ̀ tó sọ yẹn ìyá ti tèmi gbàgbé mo sọ fún ẹ mi mo ní mi èmi mo ní mi ò ní ẹsẹ̀ bó ṣe mi ò gba ẹ̀fà rárá ṣó yẹ tó bá fẹ́ jẹ́ ọlọ́run bá bí mo ṣe wà yìí sórí bí mo ṣe wà yìí lẹ́ẹ̀dì tó ń wo yìí mo síwọ́ ni o tí bá gbá ẹ ọlọ́run wàá sọ lásán mi wọlé kò sanwó olóṣò. èmi olóyè kankan tó ń fẹ́ sọ ni. pàdé mi wọnú ilé sanwó olóṣò. orí èmi mi ló ń gbá yẹn o. ó ń pẹ́kẹ́ mi ẹ̀ tó bọ́. orí èmi mi ló ń gbá yẹn o. ọlọ́ ń pẹ́kẹ́ mi ẹ̀ tó bọ́ tí bá tiẹ̀ kọ́ bábìjà jíde wá jíde bábìjà bábìjà wọ́n wọ́n bọ́ọ̀ yẹn ṣe wáyé ó ń gbọ́ gbogbo ẹ̀ wọ́n ọlọ́wọ̀n ọdẹ tàbí mo fi ọlọ́wọ̀n búra sí i. ló bá tẹ máa gbọ́ gbogbo. ọgbà lọ sanwó ni. síbi ojú ẹ̀rọ ló ti ń bẹ sàn. oníkìní wáyé kò lọ lọ ọláyé kò jáwé ni sa ọláyé kò jáwé ni. wọ́n yẹ kọ́lá sanwó ọmọ jáde. ọba yìí lọ sanwó fún ẹ. mo sọ fún ẹ sí i o. mo sọ fún ẹ sí i. lọ sanwó jáde. mo sọ fún sí i. ọláyé kò má lọ sanwó. tọ́lá bùn sọ máa bú ẹ so tó bá bùn sọ máa bú ẹ sókè ibẹ̀ ni mo láyé eh, let's go there eh, eh, let's go ah ìwọ ló ṣe bẹ́ẹ̀ mọ́. ah efizi mo gbọ́ pé wọ́n ṣe àwọn ọmọ ọkùnrin wọn ọ̀dọ̀ yankechi àwọn ọmọ tó bad tó set gidi ni o we get everything ah wọ́n ti wọ́n ti promote ọ̀dọ̀ yankechi yẹn gan o aláti wọ̀ o. cj you know say be my guy mo ní pọ́rọ́ fún ẹ ọ̀dọ̀ yankechi ọtí ló ń tàn bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó máa kó oúnjẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń pa ẹ̀ wọ́n pretty girls olóbẹ́kùlọ́sọ́dọ̀ ìyá ọ̀dọ̀ yankechi. Ah, ah mo gbọ́ ni o. èmi náà gbọ́ pé ó dà pé ọ̀bọ ṣìbọ̀ yẹn ó dà pé wọ́n kọ́ ọmọ tó bad wá sọ́dọ̀ yàn kì í ṣe ọlọ́run. wà á ṣeré wọ́n tún gbọ́ details mi lọ ṣìbọ̀ ìlọ́ ló ṣí wọn wọlé. nǹkan tẹ́mi kọ̀ mọ́ ni pé kò bá jẹ́ ṣìbọ̀ àbí náà ṣì ló kọ́ ọmọ wa gbogbo yẹn packaging ni ó fẹ́ jẹ́ ká máa wá síbẹ̀ nǹkan tó ń tà láti ṣe besides mo ti tọ́ fẹ́ẹ́ guys upgrade now yankechi mo fẹ́ I'm talking about sweet bar nice bars nice lounges don start you don start na so you go dey bring am sweba ṣọmọ ọmọ yẹn tó ń ta ẹnẹsì kan ní sweba. me i never go sweba before ah. èmi ọmọgbà tẹ́mi ti lọ sí sweba ni ah. Ah, ìgbà tẹ́mi ti lọ sí sweba. one bottle ní sweba ọmọ yẹn tó ń ta go dey talk wọ́n dé sweba ni. about it? Hmm? wise man ọmọ rẹ mi wọn á ṣe ìdarí bọ́ọ̀lù àdédìbò. ìbò ló lọ. pẹ̀sẹ̀ àìdọ́fíìsì nìjà rẹ̀. Ah, i swear i don't die for this house i swear <laughs> Office wo ló lọ. àbọ̀ ṣó fọ́ọ̀nì ni mo. bó kí ló ń ṣe ewu ní packaging rọ òun lọ gbé nọ́ọ̀sì òun lọ ta epo nílé epo olóòn lọ ọ́fíìsì ah, kí ló dé náà àníkẹ́yìn má jẹ́ kí wọ́n fúnra wa lẹ́fọ̀ọ́ jẹ́nu lé ìmọ̀ we be we we we sabi ourselves. wọ́n kí ló máa ń ṣe ẹ náà ọ́fíìsì mi nìyẹn ibi tí mo ti ṣiṣẹ́ tí mo ti ń jẹun ọ́fíìsì mi nìyẹn. ẹ eh, but ọ́fíìsì ẹ ni now ọmọ òun package iṣẹ́ ẹ ni it's good. Ah, kí ni ìwà máa sọ wetin you go talk. yeah ó package iṣẹ́ ẹ ni now. ló ń ṣẹlẹ̀. mr office kò sí wàhálà dey go. n tẹ́mi kàn mọ̀ ni pé gbogbo àtàbá fẹ́ sọ̀rọ̀ nílé èmi lè sọ̀rọ̀ torí mo níṣẹ́ ìwọ lè sọ̀rọ̀ torí o níṣẹ́ òun náà dẹ̀ níṣẹ́ one person wey no get job for this house òun lẹ́nu ẹ̀ mú jù. ayọ̀rọ̀ mm, má sọ yẹn má sọ yẹn. ah lóòótọ́. chefisi. Ah, má sọ yẹn má ah, má downgrade yẹn náà kò ní iṣẹ́ bọ̀tò ó lábúrò lamẹ́ríkà. Germany Germany làbúrò mi wá Germany ló wá. ṣètò gbọ́ wèrè oní Germany. ok ẹ oní Germany. <laughs> ó tún ní jẹ ah! ẹ fi zì ó ga jù. your party mi yá mi three k mo fẹ́ fi ṣe one or two things ní ara ọ̀kadà mi ó ti ń fún mi láwọn problems kankan. kí n yá three thousand. àbọ̀ hmm. ah, kí ló yẹ tó máa ń sọ̀rọ̀ báyìí èmi àti ẹjọ́ mọ̀ pé mi ò lè ya ìlówó mi ẹjọ́ tí n bá ya ìlówó tó bá fún mi padà kí ni mo fẹ́ ṣe. Ah, ah, kí ló dé èèyàn burúkú ni mí ni ah, má fún ẹ padà náà. igbó lè fún mi lówó ti tèmi tí má dé lọ sọ̀rọ̀ ju pé fún mi lómi wàá sọ dìjà wàá nà mí mi lápájà ìwọ́n tẹ́ pé nǹkan bí ìjà bí ìjà nílé ayé ẹbí kò lùyàn ni èmi àwọn bá wọ̀ àbí ẹ̀ fi sí mélòó lára mi. jọ stop ẹ jàre ẹmi lo èèyàn mélòó mo bá jà ẹni tó bá kọjá ìyẹn ni má gbọ́n blò. àmì ń yá ẹni tó máa nà mí lówó mi ò lè yá ẹni twenty naira. mi ń já bẹ́ẹ̀ yẹn. ó pè mí kí fún ẹni twenty naira ju kí n yá ẹ lọ yìí bọ́. wàá ṣe ti rí nísìnyí ti rí nísìnyí tó yẹ kó ẹ̀pọ̀ ẹ̀ out òun ló ti yẹ kó gbogbo ẹ̀rọ ló máa yẹ sísìn mo lóògùn mo sì ń wẹ̀ ó ti rí look at you. mo dẹ̀ ní three k gan-an. mo bá dé yẹ ẹ lówó yìí o mo bá dé yẹ three thousand tó sọ yẹn but ó ní boutique kan tí mo wọ̀ ó láṣọ kan tí mo rí bẹ́ẹ̀ eighteen k lọ́ńtà eighteen k yẹn gangan dẹ̀ ló wà lọ́wọ́ mi mo fẹ́ rà. Eh! Eh! kí ẹ fi zi ẹ́fíìsì ah, ah. ní láìpẹ́ ìwọ ìwọ bó ṣe wà yìí o lè dára aṣọ eighteen thousand naira ìwọ. èmi ṣe tètè èmi tí mo ti ra bàtà twenty six thousand. o rántí. yes yes ẹni last two weeks tó wọ lọ sí club ní uh, abúlé. ó dà pé o pé mo wọ lọ sí club. <laughs> wọ́n fẹ́ gbé wèrè mọ́ra kó gọ́. <laughs> ìwọ lè ra o lè ra shirt eighteen thousand ọmọ ok mi ò bá ẹ jiyàn ṣùgbọ́n nǹkan tó máa bí mi inú tó lè dìjà gidi lálẹ́ tó bá wọlé bọ̀ kò yẹ sìn make sure pé o mú aṣọ eighteen k yẹn wá kí n rí táàgì àti receipt ẹ̀ báyìí kí n rí màá mọ̀ pé yẹ sọ́ra ṣẹ́ẹ̀tì eighteen k. ẹ bẹ́ẹ̀ ni àbí kó ní kó ṣe receipt fóun kó ṣe so receipt yẹn máa mú wa. kò máa rí táàgì aṣọ tèmi wọ̀ ṣé <laughs> mi jẹ́ ras boy máa fi táàgì lẹ̀ máa fi táàgì lẹ̀. mo wá kárí jẹ́ kárí pé nǹkan tó rà oh, nìyẹn. why you dey like bọ̀bọ̀ máa ń ta why you máa fi always taku mi. máa taku ẹ máa taku ẹ tó lè fún wa lẹ́fọ̀ọ́ jẹ́nu lé. all the time wàá lè máa taku mi ṣé o máa pé nítorí tiẹ̀ nítorí mo fi gbé báàgì aṣọ mi send wá láti Germany ibo ló gbé sí. ibi tẹ́mi gbé sí. ibo ló gbé sí. ti ń gbé sí. máa dọ̀gbọ́n béèrè òun wá táìmù náà láti wá ló tó máa parí jáde o gbàṣọ síbi kankan. ṣé aṣọ ẹ ló sọ ibi tí mo gbà. o gbàṣọ síbi kankan ní róòṣì àbúrò jamani. sẹ́rí kì í sáré gun ẹṣẹ́ ń bẹ̀ yìí nà. ẹ lọ ẹ wọlé lọ ṣe nà. ẹ kí ni ìtumọ̀ fún mi kí nà wá. yàrá ti ké ní. a ní mo fẹ́ sáré gun ẹṣin. ẹ̀hún náà mo sọ kò sí kí n lẹ báyìí. kí ló ń ṣe ẹ̀ nà. kò sáyé o rẹ sọ fún mi pé kí fún ẹ kí ló ṣẹlẹ̀. ó dà ó dà jọ pé ọlọ. ẹ mìíràn bẹ́ẹ̀ torí ọlọ́run tó bá máa gbà with one condition. condition wo. condition ni pé àfiṣù àjọ máa tó bá. sherry sherry. àdìdìbò tí wọn kí wọn bá wèrè ní ẹṣá tí wọn kó ṣí èrè gan kí ló ṣẹlẹ̀ sí kí ló ṣẹlẹ̀ jọmọ yẹn sìn. ẹ kí ló ṣẹlẹ̀ tó bá lọ ń kọ ẹ kí ló ṣẹlẹ̀ tó bá lọ òdẹ lọ gbé lómi ṣọfẹ fún lówó ni ẹ láàrin mi àti ẹ̀mí mọ̀ pé ò lè fún lówó ṣo fẹ́ fún lówó ni. jọ kí ló kọ ní ayé ẹ tí bá jó sofiri kí ló kọ kí ló kọ gbèsè ayé ẹ bẹ. sofiri master ẹ tẹ lọgbẹ lomi àwọn kò tẹ̀lé kò tẹ̀lé kí mọ́tò gbẹ ẹ dànù tẹ̀lé ó ti kàn sáyẹn pushy pushy boxer boxer pátápátá you know what it means. mi ò gbọ́ yẹn rí o. It simply means you are pretty. You are beautiful. Eh, hey, oh good, eh? yeah. Mm. Turkish language ni. Hey. Uh, oh. eh, as a matter of fact, mo ṣẹ̀dé láti Istanbul um, some two nights ago. So èdè yẹn ò tí kúrò lẹ́nu mi. Wow. Aṣọ ńlá kọ́lé yan la o. I want you to know that. Torí èmi tí mo jókòó síbi, èmi ló ń pè ní Efizi mi ò ń fẹ́ sorúkọ mi gangan fọ́wọ́n èèyàn for security reasons nítorí èèyàn tí dáàdi mi jẹ́ nílùú yìí understand um, been here. àti gbọ́ nípa bí iṣẹ́ náà la fi wá nice place nice place ó kọ́ ẹ pé bí yóò ní ìdáhùn touches kan ni um, if I were you irú bíbá máa fi àwọn on split unit yẹn bíi forty síbí. Si kò fi síbi kó máa tutù all the time ó máa is gan. ok so um, ibi tẹ́tí ń bọ̀ yẹn tó tutù yẹn ó sì wà lára yìí kò tí ì kúrò sí ẹgbẹ́ kí ìgbà náà máa. yeah naturally máa like nǹkan TUTU. you understand aside that mo n like láti sweat rárá i don't i don't like it. Uh, anyway like i said my name is Efizi inú wa dùn láti wá síbi we read so much about those place um, inú wa dùn ṣoré mi ti orí kò sẹ́ni tó bá mi pàdé nílé ayé tí ò ṣorí rẹ̀ ó ń gbọ́ mi as a matter of fact um, boy kan bá mi pàdé under ten minutes ó bẹ̀rẹ̀ sí máa gbé gbèjì sí lájà èmi mo ra léyìn fún you understand what I mean so bí ṣe wà yìí èmi nìkan ni olówó tó máa ra nǹkan lọ́wọ́ rẹ̀ màá ra lé màá tún ra lọ́wọ́ ara mi eh? màá ra mọ́tò màá tún ra lọ́wọ́ ara mi everything tí bá rà màá ra lọ́wọ́ ara mi ni eh? kò dẹ́n ṣe ọjọ́ mi i'm blessed you know what i'm saying so nǹkan tó ṣẹlẹ̀ ni wípé o ní regret pé o mọ̀ wá láíláí o lè ever regret pé o mọ̀ wá i'm not the only one here ìlànà àtúrẹ́ mi làjọ wá but for now jẹ́ kí n má sọ̀rọ̀ jẹ́ kí ọ̀rẹ́ mi introduce ààrẹ ọ̀rẹ́. Um, actually orúkọ tèmi ni wise man ìdí tẹ́lẹ̀ fi ń pè mí wise man ọ̀dún pé nítorí pé mi ò kì í fẹ́ ṣe kíni mi kì í fẹ́ bá ọmọ nàìjíríà dòwò pọ̀ rárá anything black kò ṣe Nigerian anything black mi ò fẹ́ èmi tẹ̀ ń wo yìí tí n bá ma bá ẹ ṣe business màá rí pé ìsáyédà kò láti China Italy Australia as in àwọn ti London gan máa ń bẹ̀ mí ṣe business mi like àwọn London America oh oh get kan tí mò ń ṣà láti sọ ṣó ti yọ ẹ as in àwọn tó lówó lọ́gbọ́ àwọn tó ń build cars tó ń ṣe mọ́tò àwọn tó ń package nǹkan lọ́mí ń bá ṣiṣẹ́ as in tó bá fẹ́ package nǹkan pé ok kíní yìí o fẹ́ kó wà successful èmi lọ́ọ́ máa pè ok mo fẹ́ sọ story kan fún ẹ ìwọ lè má mọ story yẹn nígbà tí Arnold pè mí Arnold ìyẹn commando. Schwarzenegger. yes <laughs> nígbà tí Arnold pè mí sórí aago mo kọ́ wò pé àtàlẹ́ ó ní Arnold ló ń sọ̀rọ̀ mo ní ah, wow kí ló fẹ́ kí ni fẹ́ kí n ṣe fún ẹ Arnold wá sọ fún mi pé òun fẹ́ kí n bóun ṣe kí ni kí bóun coordinate movie kan tóun fẹ́ yà máa ní kò fine tó o bá fẹ́ kí n bá ẹ coordinate movie yìí gangan fúnra ẹ̀ á jẹ́ pé èmi ni máa ṣe gbogbo nǹkan tí o fẹ́ ṣẹlẹ̀ ní movie yẹn ti ẹni pé kò kàn dúró as producer àríwá o fine nígbà tó máa sọ fún mi mo á bẹ̀rẹ̀ sí ní sọ àwọn cast tá máa lò tó máa jẹ́ kí fíìmù yẹn ṣe kí ni kó ní weight tó máa fi jẹ́ tẹ́lẹ̀ àwọn èèyàn wò ní oríṣiríṣi ìlú mo náà máa lo Jack Chan mo náà máa lo Jet Li yes mo náà máa lo dramindra yes mo wá jẹ́ kó mọ̀ pé ó yẹ ká lo buzli àmọ́ torí pé buzli ti kú mo sọ pé kárátà ẹ̀ gangan àwa lọ gbé fún bọ̀bọ̀kọ̀ tó wà ní China tó ah. act bí Bruce Lee. Um, Kim Kim Kun. Kim Kim Kun o ní sori burúkú ọ̀rẹ́ mi. Kim Kim Kun. ọ̀bọ yìí ní mẹ́mórì bá ń rántí nǹkan eh. Kim Kim Kun la lò fún kárátà yẹn. èyí ò máa wọ́n ìmọ̀ àwọn. I is very good at ó act dànù. ètí ìmọ̀ àbí ètí ìgbọ́ pa wọn rí. àsìn tó bá sọ pé yàn act oh. ẹ máa gbọ́ Kim Kim Kun gba ẹ máa feel acting mm. yes wọ́n tún wá jókòó mo tún wá rò pé kò ní wá da kí n wá ṣe nǹkan tó tó yẹn guys ká package movie tó ní wéètì tó tó yẹn ká máa lọ ọmọ nàìjíríà kankan sí irú movie yẹn mo wá jókòó ìgbà tó jẹ́ pé crime story ni mo kàn wo ni mo wo lọ́mọ wo bọ̀ mo kàn pick nǹkan nínú àwọn ọmọ actress nàìjíríà yẹn ayọ̀ adésànyà wàá mọ̀ náà yes when it come to acting ní pé a fẹ́ act nípa crime ọmọ wa òun kò ó wà bẹ́ẹ̀ òun number one wọ́n fà á mo fà á dìde láàrin wọn mo gbà á láago mo ní èsì ayọ̀dé sọ̀yà this is because mo sọ fún wise man rí ó kọ́ òun pé àká ló ń jẹ́ bẹ́ẹ̀ mo á fún ní àwọn àwọn ọ̀rọ̀ oríṣiríṣi mo jẹ́ kó mọ̀ pé mo fẹ́ pè sí múvì kan tó yẹ pé gbogbo àgbáláyé ló máa gbò ó máa act pẹ̀lú Jackson ó máa act pẹ̀lú Jet Li ó máa act pẹ̀lú ìgbà tó gbọ́ kíkún kó nǹkan ọ̀gbìn ah ó bèrè lómi pé ṣé mò ń ṣeré mo jẹ́ kó mọ̀ pé mi ń ṣeré kó mi láka nọ́mbà ẹ̀ ṣé nígbà tí owó yẹn kọ́ dùn sáka tó dà kú ni hospital ló láǹdì what are you talking what are you saying thirty years ó sì ń ná owó ó lè sọ pé òun ò ṣe múvì mọ́ láyé òun stamp ni but ká má sọ̀rọ̀ jù kó má dà pé mo ti ń sọ̀rọ̀ jù ó ti yé ọ̀rẹ́ mi but mi ìfẹ́ kò mọ̀ mí jù báyìí lọ. ẹ bọ́ bọ́ ti sí ẹ ṣe ọ̀rẹ́ mi kò dáa ká máa purọ́ you understand nítorí tó bá purọ́ ó máa jalè ó ti ṣọ́ọ̀jù kó máa jalè understand ṣó ń gbọ́ ìgbà tí ọ̀rẹ́ mi cast Arnold Schwarzenegger fún iṣẹ́ yẹn ìyẹn commando I objected mo ní mo fẹ́ nítorí ó ṣẹ̀ mí. akílódé. ó jẹ mí ní owó kò lè fẹ́ sanwó mi fún mi ọ̀rẹ́ mi ló wá padà sanwó tí Arnold ń jẹ mí fún mi. Oh ọ̀rẹ́ mi ìfẹ́ kó ah mi ìfẹ́ kó sọ̀rọ̀ yẹn kó má dà nípa àǹbá náà jẹ bó ti yé mi ìfẹ́ kó sọ please please leave it kí Arnold lẹ̀ jọ. òkè àwọn náà wá sanwó yẹn. no no no no àti settle ló ti wá bẹ̀ mí ó wá bẹ̀ mí as a matter of fact ó gbé mi lọ sí club kan ní Hollywood àjọ wa ní akọ̀jókòó stars oríṣiríṣi mọ̀ that's our role we get it Rick Ross kan ló entertain lọ́jọ́ yẹn but it's okay it's okay. ọmọ Messi Messi tó ń gbábọ̀ fún Barca kò tó máa ń play football àbí tí mi mi ma mi tí mi ta wọn mi mọ wọn mo kàn mọ kàn ń play ball ni. ọmọ ọ̀rẹ́ mi ni oh please as in ọmọ sorry excuse me please um, sorry wise man ó ní àwọn kọ̀ọ̀kan tí kò yẹ kó máa sọ for security reasons máa sọ fún ẹ ah o ah. tún ti jẹ́ kí ọmọ pé mo mọ Messi. Eh, a kò ní láti jẹ́ kó mọ̀ náà. Eh, sori Messi tó ń sọ yẹn hmm? first time tí Messi máa wọ Spain láti Argentina Mallorca ló dé sí i sórí létí Messi gbé èmi ni mo rà fún mo fún nílé yẹn torí pé mo rí pé ó ní talent àti ibẹ̀ ló ti move lọ sí Barcelona tó fi ń play fún bákàdé ni understand but kò ń ṣe big deal kò ń ṣe big deal orí èmi máa ń love láti help àwọn less privileged kò tí understand tí ẹni kò ó fi dùn mí pé ọ̀rẹ́ mi mú rọ̀rọ̀ báyìí wá you understand so I don't really like. Hmm. Oh. Ah, ó rí báwọn èèyàn ńlá la gbà. èèyàn ńlá ni. ẹ̀físì kúrò ní mayoka torí pé ó ra lé fún Messi ìgbà tí Messi máa ń pe drogba pé ah òun rí ọmọ nàìjíríà kan tó lówó gan tó ra lé fóun drogba wa rẹ́rìn-ín drogba wa sọ fún pé ah ah iṣẹ́ fi sí i APC lè pé kò sí ẹni tí ò lè ṣoore fún nígbà tí APC dé Cote d'Ivoire gbogbo ilé tí tí bàbá drogba tó kọ́ sí Cote d'Ivoire APC ló bá kọ́ torí pé jẹ́ fans ẹ̀ ọ̀rẹ́ mi is enough kò ń ṣubú nǹkan ló máa sọ ní public place náà o ṣàmọ̀ tí mo bá stop ẹ̀ sìn o máa jẹ́ kọ́ mọ̀ pé ẹ̀ tó pé mo ti ṣoore fẹ́ tó pé mo ralé fún ètò pé ìgbà tí tí aṣíwájú Bọ́lá Tinubu tó kọ́kọ́ dé sí London ìyá ọ̀dọ̀ mi ló gbé wọn àti James Borí àtàwọn gọ́vnà bíi méje I don't like it lóṣù tó bá sọ sí wọn ni pé dáàdi mi ní oil well o fẹ́ kẹ́ everybody mọ everything pa mi ni security reasons security reasons jọ má sọ fún má ever mo mọ nǹkan tó fẹ́ sọ má ever sọ pé mo sponsor gọ́vnà mẹ́rin kan fún election tó ń bọ̀ yìí please please. má bẹ̀rẹ̀ mi ní sọ wọn. <laughs> as in nǹkan tá à ń jáde láti sọ nísìnyí ó yá bí ká wá padà sí nǹkan tá a bá wa gangan. a ní ìdá àwọn ọmọ as in àwọn ọmọ tí wọ́n fẹ́ bá yé sóríire tó jẹ́ pé tó bá jáde lásán tó wọ́n máa padà dé wọ́n máa sọ fún yín pé yá àwọn mẹ́ja ńlá big fish àwọn ọmọ gidi àwọn ọmọ tó ń ṣeré balùwẹ̀. ẹ jẹ́ ilé ikú ẹni ẹ̀ bá orí ah, tútù lẹsẹ ní àbí gbígbẹ ṣé níbi tí ẹ inú pè ní ikú máa yà ń nà àwọn ọmọ yapa yá sí wọn yá sí wọn yà jọra ṣé náà ọmọ tèmi ẹṣin ni máa ń pè wọn àwọn ẹṣin burúkú because wọn bó ṣe dúró àwọn clappers lẹsẹ pápá ò lè tó fẹ́ wọn wọn máa jóbọ àwọn máa pàtẹ́wọ́ ni wọn máa máa speaking so àwọn ọmọ tèmi níbi ni àwọn ọmọ yẹn wọn beautiful ìtí skin àwọn ẹja oily skin tẹbárí skin wọn bó ṣe máa glow àwọn ọmọ ti pọ̀ jù lọ́wọ́ mi ẹ̀mí àwọn ọmọ yẹn dẹ̀ yìí bàjẹ́ ẹ̀yin náà ṣàlẹ̀ ẹ̀yin kékeré làwọn eléyìí o mo tún wá ní àwọn ẹṣin burúkú àwọn yẹn mi wọ́n yí burúkú ni twenty rounds they still going wọn gba sí goyin olómi ló máa rẹ̀ lórúkọ wọn wọn ò wọn ò rárá so tó bá jẹ́rú àwọn yẹn fẹ́ ni kò sí problem màá fún yín bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni great ni ó ṣe three sum four sum àwọn èèyàn kan ṣe seven sum kò sí tó kan ọmọ wọn ṣe lọ ni ọmọ yẹn wọn rí nǹkan wọn rí nǹkan kò sí nǹkan tó fi ń ṣe yan kò sí nǹkan tó fi ń ṣe ẹlẹ́mìí ni wọ́n gidi ẹ̀mí wọ́n yí bàjẹ́ sọ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí ni màá fún yín bọ̀tẹ̀ mi ni wípé uh, kúkú ṣì yín tẹ bá ti kólẹ̀. listen mo fẹ́ bẹ̀rẹ̀ question kan ìjọ mọ̀ pé owó máa ń rùn owó ní ọ̀dọ̀ tiẹ̀ now let me explain to you sori ọ̀dọ̀ dollars ó yàtọ̀ sí ti pounds ọ̀dọ̀ pounds ó yàtọ̀ sí ti euro ọ̀dọ̀ euro ó yàtọ̀ sí ẹ̀rùn kí lórúkọ owó tó ń lu yege náà naira naira naira i'm sorry i'm not used to it mo n fi bẹ́ẹ̀ náà ni understand ó yàtọ̀ threat máa embarrass ẹ pẹ̀lú owó wàá mú ẹ pé owó owó ló make lẹ́ni but mo ń fẹ́ gbéraga mo ń sọ̀rọ̀ jù. ó mà dáa kí ọmọ àmà náìsì ni èmi kò dé máa ṣe tèmi ni èmi náà lè ọkùnrin máa lè máa san mí jọ́pọ̀. ẹ ṣe kò ẹ ṣe ẹ ṣe. yankechi ah. ìwọ gba wàá rówó wàá máa avoid wàá bí táwọn náwó dé wàá máa sá fún wàá pò fún wa. <laughs> mi ò lè sá fún yín mi ò ní sá fún yín èmi náà láì kówó kan ẹ rí mi ò ní sá rárá màá mì tí yá fún màá mì tí nìyá wá hàfẹ́ mi àwọn afẹ́ àmàpàdé ni kò àgùjọ bò lè sá. Eh, um, ẹ jẹ́ ká fún yín ní ọtí on the house eh. being first timers ẹ mọ̀. irọ́ àwa la máa béèrè lọ́wọ́ tí ilé ẹ̀kẹ́ mú ẹni kọ́ lẹ́ máa béèrè lọ́wọ́. kákọ̀tì ẹ̀bí iṣẹ́ wò pé business deal ni the only thing ṣeré mi eh, o òótọ́ ọ̀rọ̀ ló sọ èmi like business o. yes ìwọ kọ́kọ́ ra ọtí fáwa. kò sí problem. ó oh, mọ̀ fẹ́ tí mo jà láti sọ. ṣẹ̀ṣẹ̀ rí èmi like. kó wúrà fún wa náà kó wúrà fún wa náà. ten years to this time mo sọ fún ẹ mo lè bọ́ ìsọyà mo fi sọ ibi ìbàdàn ọlọ́run ọba gbọ́ ten years sí nǹkan tẹ́ ra ṣe lẹ́nu ẹ máa jẹ́ tẹ́ fi kú ni don't talk please. kékeré ni kékeré ni kí ló wà bẹ́ẹ̀ ní tí wọ́n fẹ́ máa náwó fẹ́ mi àyín máa sán gidi. wise man kò bá ní mo ń ṣàṣejù ṣùgbọ́n mi mo ti láì kú máa yìí ó ní hospitality O dẹ̀ mọ̀ nǹkan tí máa ṣe fún ọ̀tọ̀ ní hospitality ṣòrí nǹkan tí mo ṣe fún Messi nǹkan tí mo ṣe fún Drogba Eto jẹjọ kọta tí wọ́n máa yìí àjù bẹ́ẹ̀ lọ bọ̀ òun ò mọ̀ mi. ẹ ladies kí lẹ kí lẹ fẹ́ gbọ̀ngàn tẹ fẹ́ tẹ fẹ́ jẹ ẹ lè pè é ẹ lè tì í. easy easy baby easy. ọ̀rẹ́ ah, báwo ni sáì sáì tó wáyà. ọ̀rẹ́ mi gan wà láàṣọ eléyìí eléyìí ti dùn mẹ mẹ mẹ mẹ ayé kan ní ojú bẹ́ẹ̀ nù láìpara torí ó dá kí ọmọ tó bá ṣiṣẹ́ gidi ó yẹ kó lásìkò ìgbádùn ti ẹ̀ ṣàpẹ́ ti ẹ̀ nítorí pé àlùbáríkà wọṣẹ́ ẹ̀ àti àìmọye olóṣù tí àlùbáríkà wọṣẹ́ wọn bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ àlùbáríkà outing ti ojú àlè lọ́tẹ̀ big fish ló jẹ́ ìjà ńlá fún address ìbéèrè first thing tomorrow morning lọ́wọ́ tó bá tó bá rí ní ọ̀la ajẹ́pẹ́ tó to be busy pẹ̀lú àwọn meeting kankan rẹ̀ ọ̀túnla ó máa rí kankan rẹ̀ lẹ́sà. kódà kò sí problem ó ṣe gan ni mo really appreciate it ẹ mm. but eh, ẹbẹ I wà ni mo fẹ́ bẹ̀ eh, kó tó di pé venza dé nǹkan kan ṣáà ni màmá jẹ jọ bó tiẹ̀ jẹ́ change díẹ̀ kan rárá fún mi fún iṣẹ́ tí mo ṣe kí n lè máa mú ìyẹn lọ sílẹ̀. Oh, baby wọ́n mi létí orúkọ yẹn náà. <laughs> Nicki Minaj ni. <laughs> oh Nicki Minaj ẹ máa pè é ní Nicki sexy. thank you. you know why you know why o oh, sweet o oh, sweet gan o ràn mí ní. I'm rán mi létí èèyàn right girl kan tí mo meet ní Helsinki ní Finland sweet girl sweet girl that be? What I know? but you are sweeter. Loto. <laughs> thank you. sori hotel tàwa yìí hotel you. ìgbà tí ẹni ẹ máa ralẹ̀ tó fi kó hotel yìí mi ni Yeah. yá lówó so based on that yàrá tí mo wà next ten years kì má if wọn ní fẹ́ anybody ní yàrá kò sẹ́ni tó lè lọ síbi except me you understand that's to show you the kind of person I am I'm nice very very nice you get mo dẹ̀ máa like láti show now what am I saying I'm mo promise my friend five hundred thousand right. yes. sori five hundred thousand tí mo phone here. What wọ́ọ̀tẹ̀ ju five hundred thousand because you are sweet you are sexy mo dẹ̀ bad, ẹ mo poor. you understand what I mean so what am I gonna do Hmm. tí màá ṣe ni pé màá fi two hundred thousand kún owó <gasps> thank you darling. Ma, ma, ma, Kimi. mí mo ń láì tẹ̀yàn Kimi. kì mí tí bá fún yàn kan tí bá ṣòro fún yàn tó bá kì mí ó máa dàbí pé mo ungrateful mo máa kì mí ọ̀nà ti sìn yìí tí ọba di good news dání lọlé ó dájú pé ọ̀run táṣẹ̀lẹ̀ dání lọlé wa so good news ni tó bá délé tó gbé dé fáwọn tiẹ̀ ọtí ẹ̀ wá àti wọ́n á gbàgbé pé mo ní délé forget ẹ ti fẹ́ fún níbẹ̀sà ẹ̀ máa bá ẹ mú owó epo owó epo bí owó tó lè fi epo bí á bí oṣù méje hmm. dání hmm. ṣọtí yẹ hmm. so owó epo oṣù méje yẹn at least tó bá ń repo bí á bí full tank bí á bí thirteen k oṣù méje calculate ẹ̀ so gbogbo ẹ̀ náà máa sẹ́yìn nípa ọ̀rẹ́ wá ọlọ́gbẹ̀ni o ti fẹ́ tẹ o o ti fẹ́ tẹ́ nicely ṣó mọ̀ wípé mo rán bẹ́ẹ̀ mo ń bẹ́ sọ bí ọmọ lúàbí látẹ̀kọ́ o kò ráhùn ò ráhùn sórí gbogbo sórí òṣì tó ń kà sílẹ̀ o fẹ́ ra fẹ́ǹsà fún mi kò jẹ́ ní o kò jẹ́ ní rárá àti rárá ṣó ti yí ẹ o fẹ́ ra fẹ́ǹsà fún mi fún kí ni ìjọ kí ni mo ṣe fún ẹ ṣé pàtó débẹ̀ ṣó bá nọ́mbẹ̀ ni àbí mo ta góòdù ń ni àbójú òkè tó ojúbọ gòkè tó sọ̀kalẹ̀ ẹ lọ ṣé wèrè ló pè mí ni ọ̀dẹ̀ ló pè mí ni ìgbà tí ò ṣe pé mo tọ̀ mọ́ fámìlì mọ́mì ẹ̀ ó wá fẹ́ ra vẹ́ńsà fún mi lórí nǹkan tá a jọ ṣe ọ̀dẹ̀ ó fẹ́ gbé mi mọ́ra àbí ó fẹ́ tì mí síwájú jọ torí ọlọ́run ọlọ́gbẹ́ ni fún mi lówó mi mi ò ní ìdífẹ́ǹsà owó mi ni mo fẹ́. so mo tún wá sọ pé màá fún ní seven hundred thousand but there is a condition condition ni pé èmi àti ẹ àjọ máa wà ní hòtẹ́ẹ̀lì all through today àjọ máa wà so to bá ń lọ sí wà get alert for seven hundred thousand as a matter of fact kò tó data wà seven hundred thousand naira alert lórí fóònù ẹ but kò ń ṣòwò tí mo fẹ́ fún ẹ nìyẹn tó bá padà wà nírọ̀lẹ́ but wà ní surprise package rẹ because I love you so much and I care okay. mo gbẹnu gbẹnu gbẹnu èèyàn sọ̀rọ̀ ah ah jọ nítorí ọlọ́run kí ló fi mí pè náà ṣé mo jọ ìnàṣẹ lójú ẹ ni àbí mo jọ nana mú ṣé mo kọlà ni bí mo ṣe tó yìí <laughs> jọ ìgbà wo ló rò pé mo ti wọ ìta iná àbí ìgbà wo ló rò pé mo ti wà nígboro kó tẹ̀ tó di pé mo gbéṣẹ́ rárá mo ti wà níta nígbà tí mo wà ní fourteen years ìwọ wá ń sọ fẹ́mi wípé kẹ́mi máa lọ máa rà láti kíní kan kíní kan jọ <laughs> ìwọ fẹ́ fẹ́ kò hàn mí níbo ìwọ àti ta ni wọ́n bí báyìí ṣoríta láàlá ti dé yẹn kí ni mékọ̀pù owó mo ti ẹ̀ ń ṣe gan kò ní ìdí ṣoríta láàlá ti yẹn aláti yẹn á dún má bí ń báyìí torí pé kí ni mi ò lọ sí ẹni bù yẹ ẹ àti extra tó ló máa padà fún mi yẹn ṣorí gbogbo surprise yẹn àjọ máa ṣe fúnra wa nítorí mi ò tiẹ̀ níbi kankan tí mo lọ torí kò ní kan tí mo fẹ́ lọ ṣe nílé jẹ́ kúkú gbé gbogbo ẹ̀ sílẹ̀ báyìí ṣó room tàwa rẹ̀ ti sọ eighteen days. Hmm? yes. o fẹ́ bọ̀gùn bí báyìí. kò ní mí nì èyí nìkan mo fẹ́ mo ti sanwó eighteen days o kò ṣe bẹ́ẹ̀ tó mo rí mo lè sọ fún reception kó lè wá sí bí any time any day bí eighteen days ẹ̀ wọ́n máa bí at the end of the day o fẹ́ padà mọ́rí náà jọ sọ fún mi kí èmi mọ̀kọ́ tí mo ṣe ni. ọ̀rọ̀ wo lórí burúkú yìí bá bá lọ lọ́fọ̀ọ́ ni bọ̀bọ̀ ìṣá ìwọ sanwó eighteen days sí bíbá ò fọwọ́ ra venza kọ́mọ́ twenty thousand naira ó ní lápò. Ah, mo tiẹ̀ ti wá rí i pé o ti wá ja wèrè gan ó mọ nǹkan tó o bá fẹ́ wàhálà ní hòtẹ́ẹ̀lì tó o bá fẹ́ orí burúkú lẹ́nu fún mi ní ọgbọ́n mi fún mi lọ́gbọ́n mi kíákíákíá. Um, you know something there forget o ní right láti bínú and the truth is um, mo like ẹ mo lè purọ́ but ṣùgbọ́n pé o wà so stupid yes you are sick o mọ̀ pé o sick nítorí common seven hundred thousand kì í bá wọ aṣẹ́wó jókòó sóòtẹ́ all through the day tí mo ní meeting pẹ̀lú commissioner bíi mẹ́ta tí a ní lunch láti discuss business meeting màá bá ọgbẹ́rẹ́ aṣẹ́wó bí wọ́n jókòó because of ordinary ordinary seven hundred thousand bó hmm. ṣe máa ma kúrò mo fẹ́ kúrò fún seven hundred thousand wọ́n seven hundred thousand tí o tó tí o tó nǹkan tó bá fọ òyàn kọfí jẹun why why why you sound like this o embarrass me. tí èdè náà èmi ló pè láṣẹ́wó ẹ ah, wo bí báyìí sórí aṣẹ́wó yẹn sórí aṣẹ́wó tó pè mí yẹn máa fi hàn eléyìí owó tèmi mo máa gbà kí tó kúrò mi báyìí o ṣó ti gbọ́. in case o bá gbọ́ dáadáa mo pè ní aṣẹ́wó tẹ́lẹ̀ mo tún wá sọ pé aṣẹ́wó dẹ́tí aṣẹ́wó ní aṣẹ́wó ní ẹ́ aṣẹ́wó ní ẹ́ bọ̀ kò jẹ́ pé torí pé ti aṣẹ́wó kí wọ́n kí wọ́n kú wọ́n máa ṣe é ní àwọ̀. ṣé ń sìn tó bá tún dán wò tí o bá tún gbìyànjú àti gbà mí ní kí wọ́n náwó kò sẹ́ni tó dánwó èwù tó wù jẹ́ ó gbà mí níkùn ní bàálù. ò ń gbẹ́ mi lẹ́kùn. bàálù tó bẹ̀rẹ̀. tó bá dán wò wá ní òní ṣe. fúnra mi ta. ó ṣí ẹrẹ ni. wo bí má jẹ́ kí inú bí mi ah. tí o bá jẹ́ kí inú bí mi ní táìmù tí mo wà yìí wàá regret pé pàdé mi. wọ́n bọ́ báyìí máa jẹ́jẹ́ bíbá ilé ni ṣó ti yẹ máa dọ̀tí ẹ máa jẹ́wọ́ iṣẹ́ tí mo ṣe fún ẹ tó ọ̀rọ̀ kékeré gbọ́ lórí síta fún mi. lálẹ́ kí n bínú lè máa tiẹ̀ nítorí o máa rí seven hundred thousand naira láti tí mo sọ fún yẹn but èyí tó máa dùn mí tí máa fi bínú sẹ́ pé tó bá padà wá dúpẹ́ lọ́ọ̀ mi má padà wá dúpẹ́ lọ́ọ̀ mi ṣé o gbọ́ mi èmi ni mo sọ bẹ́ẹ̀. wo bí gbà yìí má máa gbọ́ wá lápàjá lọ́bọ̀ fẹ́ mi ṣé mo jù àfin lójú ẹ ni àbí tó pé mo ti pupa ní oṣù òyìnbó o fọ́ ni gan ṣá ẹ gbà mí wo owó mi kó fún mi bíbá ìdájẹ́ bẹ́ẹ̀ máa yẹ yára wa. oyin ah. insist pé o máa wà bí then then lunch meeting tí mo ní pẹ̀lú commissioner mẹ́ta màá jókòó tí ìwọ aṣẹ́wó lóòótọ́ mo ò ní lọ fún mítìn mi. má pariwo síta. má ṣòwòrè fún ẹ̀sìn dúró bọ̀bọ̀. olùjáwé tó olùjáwé sá olùjáwé sá. you must be joking my friend. ìwọ aṣẹ́wó bí ọtí yẹn ni wọ́n fi wọ́n ẹ̀sìn. níbo níbo níbo níbo mi níbo mi lọ́wọ́ mi.

get out imagine èmi àmà àwọn kọ́ńsọ́nà àmà dúró dè mí. wọ́n bó ṣe lu mí jìbìtì ara yọ lọ́wọ́ àti ẹ̀ jìbìtì ẹ̀mí ni olórí púpọ̀ mẹ́rẹ̀ jẹ́ra mi abiyẹ́ mi olóṣì bá mi gbọ́wọ́ mi olè olè. Ah, ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ sí ẹ. ọ̀rẹ́ tó bá mọ nǹkan tó lórí burúkú yìí ṣe fún mi ó tún wá sọ pé mi pé kémi máa ní sùúrù pé màá rà láti látàárọ̀ ah, olórí burúkú kò ní dá fún ẹ wọn fún mi lówó kọ̀ọ̀kan. ká ìsẹ́ǹtẹ̀ ló ṣẹlẹ̀ sẹ́mi náà ni ó lè fi nítorí ọlọ́pọ̀ tí mo wà pẹ̀lú látàrí sítórì ló fún mi nígbà tó ṣe tán kò lọ ẹsẹ̀ táì tí olórí burúkú ṣe tán àwọn ìlú ló ń yún mi báyìí. ó dàbí pé àwọn gáìsì wọ́n nítorí tiwa báyìí wọ́n lọ jẹ tírénì ni tó bá di bí wèrè yìí náà ṣe gbomi gbogbo abẹ́ mi báyìí ló ń gbóná bó bó ṣe wà yìí mi mọ bí mo ṣe fẹ́ ṣe torí ẹ mo tiẹ̀ gbọ́dọ̀ gbọ́wọ́ tèmi ni bá mi gbọ́wọ́ mi o ó lè màá ní torí aṣọ kan mo mo rọ̀ wá fún mítì. òṣòfin òṣòfin àwọn ẹlẹ́nu wọn sà àwa ní gbajúmọ̀ òṣòfin àwọn ẹlẹ́nu mọ́ínmọ́ín òṣòfin ẹnu ẹnu. ẹwé tí a kùnà mẹ́ta tọ̀ kùnà o. ẹ̀wò mama Nkechi ìyá jẹ wá níbi tá a lọ o ah ìyá jẹ wá gidi ni ṣe rí àwọn pípù yẹn bọ́sẹ̀ ṣe ṣe wá kò tiẹ̀ bójú mu rárá ni pẹ̀lú gbogbo bó ṣe gbogbo játijàti àwọn pípù yẹn jẹ́ máa maṣíìnì wọn o pẹ̀lú ẹ̀ náà kò bá sí ṣìbàdé ìyá ló tún bá dé. ẹ ẹ ẹ ẹ you mean say those guys dey no give una money. ẹ wo wọn ò fún wa ní ṣe ń gbá olórí burúkú làwọn guys yẹn o tẹ bá rí bọ́n ṣe ṣe wá báṣubàṣu in fact wọ́n ń nà wá jáde nínú hotel room ọlọ́wọ̀n bá ń gbọ́ ṣe tẹ̀lé lè tí mo lọ bá yẹn mi ò mọ̀ bóyá ó ń fa agbára ni tẹ báyìí bóyá irun ọdún tó kọ̀ ńlá ń takọ̀ mórí tó ṣà ń pariwo tó ń ṣe bí wèrè mú láti sá jáde ni. ẹ ẹ já sí látijọ́ iná kẹ́ má ti mọ̀ pé ọba kan tó ń díbọ́ fún yín ẹ mọ̀ pé ń dọ́gbọ́n fún yín ni. aláàmọ̀ ipá gbárí ló ń lò ṣùgbọ́n wọ́n ń nà wá wọ́n ń nà wá síyọ̀sì gbogbo ara báyìí ló ń ro wa wọ́n fún wa lówó. ok kò sí problem kò sí problem ṣáà ó dùn. chiboy. ẹ ló yan kesi. wo wàhálà wa o get some guys wey carry my babes dem no pay. wọn wá fún wọn lówó kankan. wọn fún wọn ní kọ́bọ̀ wọn fún wọn ṣíṣì rárá. for what now for what. kí ló sọ kó ṣẹlẹ̀. ah èmi ò mọ kọ́lọ̀ wọn o but pàṣẹ máa treat fọkàn pọ̀ ni kò jẹ́ ká tètè mọ̀ anyway yẹn kọ́ ni problem yẹn kọ́ ni problem nǹkan táyì máa ṣe fún mi lélẹ̀ ṣe bí àwọn lé nísìnyẹn mọ́ lé wọn gangan fine. Uh, ẹ jẹ́ kí n ok ẹ má wọrí kọ́ṣẹ́ ni pé màá bá yín sá máa lọ bọ́ọ̀sì tiwọn ni. ẹ má wọrí sá máa bọ́ọ̀sì tiwọn ni ẹ má wọrí yẹ mo máa ní láti jẹ́ kó mọ̀ pé èmi ṣì bọ̀ yàtọ̀ sí pé bẹ́ẹ̀ mo jọkọ̀ olóṣó pé mò ń ṣọmọ fáwọn èèyàn mo tún lẹ́rùkú mẹ́n yẹ ẹrùkú yapa ẹrùkú yapa I swear. I trust you na èmi náà mo mú trust ẹ ok mo máa retí ẹ. ẹ ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ ṣẹ́gbọ́n yẹ ẹ ẹ cut kí n gbé kọ́ yìí má sìn. ẹ̀yin má wọrí ah ẹ má wọrí mi ìyá Nkechi i don dey street tey no be today no be today i don dey ẹ ma, worry kò sí problem mo mọ nǹkan tí màá ṣe sí èmi á handle. Ah, ẹ wo bí mo tiẹ̀ ṣe wà yìí eh? gbogbo abẹ́ ló ń ta mí ṣé ló dàbí pé wọ́n rí atarodo wọ́n tún wá fi àtàjọ sí sí ni ah, àwọn pípù yẹn wọ́n lọ tún ètò orí tiwa ni o. pé látijọ́ tó ti ṣe kínní náà èyí tó wá ṣe lánàá yìí nípa bàbá rẹ̀ òun ló ń ta ẹ́ tó ń ru ẹ́ tó ń dùn tó ń dùn ẹ́ yìí. Ah ó wá sọ pé ò gbádùn kò dùn mọ́ ẹ rárá. ẹ wo ẹ wo ta náà ya enjoy yẹ o àti enjoy ẹni tìgbà tí ò sówó kankan mi. ẹ ẹ ò débẹ̀ wọ́n lọ tírèènì nítorí tiwa níṣẹ́ ẹ̀ ìgbókúgbó lọ́gbó wa. Egbo eko be gbonu le lọ. Na no Nigeria, na don come, na don start. Abẹ́bẹ́ na this story mi na enter. Ṣíbọ̀ kí la máa ṣe sí ọ̀rọ̀ àwọn ọ̀bọ ìdìbò? tọkàn débi báyìí tán máa ọmọ wa tán dẹ̀ tán dẹ̀ tán dẹ̀ wo wọn jẹ just like that láì san kọ́bọ̀ now that you gets address wọn oh, kí ni next line of action kí la fẹ́ ṣe. Eh, ìyẹn ò kí n ṣe problem rárá ìyá Nkechi thank God nígbà tó lọ́ máa ṣe àdúgbò èèyàn wa náà ni street tí wọ́n ń gbé àdúgbò Tapasego èmi dẹ̀ ti palaye lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti gbọ́ pé àdúgbò wọn gangan náà guys ń gbé mo ti bá aláyé sọ̀rọ̀ lórí aago wọ́n ti ní kí n wá ra wọn mo ti rí wọn mo ti sọ fún wọn aláyé dẹ̀ jẹ́ pé àwọn láìkí irú nǹkan wà bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ládùúgbò àwọn pé nǹkan tá a máa ṣe ni pé ká wọlé ká lọ boston ká bọ́ọ̀sì wọn ká dẹ̀ kó wọn wá nǹkan tó bá wù wá fún wọn in fact wọ́n jẹ́ kó yé mi pé tó bá kọ́ ìgbéraga tó bá tútù ọ̀rọ̀ station ká já wọn sí police station kì í ṣe àpàwọn kì í jẹ́ káwọn ọmọ bó ṣe ń lọ wọ́n ti sọ ẹ̀ bá ṣe máa ṣe lélẹ̀ gbogbo ẹ̀wọ̀ bouncing ló wà ọmọ ah, west àti desmond nǹkan tẹ̀ máa ṣe lélẹ̀ ó ti yé tàbá ṣe kò jẹ́ kó yé mi pé ọ̀la ni kẹ́ wọlé ẹ lọ́bẹ̀ láàárọ̀ kẹ́ lọ kó wọn wá fúnra ara wa ń bì wọ́n fẹ́ ká ṣe ìdájọ́ wọn òye ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́pàá kọ́ sábà gbà wọ́n láyè tó bá tó ṣerú kọ́ bẹ́ẹ̀ tó bá jẹ lọ tó sì máa gbà wọ́n mọ́ bí i nìyẹn tó máa lọ fáwọn nígẹ̀ tá à ní mọ́ bọ́yìí rìn ẹ get ọwọ́ yín ló wà o. ọ̀rọ̀ tó wà lẹ̀ ó kéré gan ó tá ń ṣò èmi mo múra mi lọ́ọ̀yà tí mo lọ dínra mi gbẹ sórí ẹ̀gbẹ́ táwọn ilé ìta ẹnu tòmátò fẹ́ mi ó dàgbọ́ táwọn bọ́ọ̀sì yẹn sọ̀rọ̀ bí bàbá ó dùn mí pé ẹ̀ sí lábàlábì ń bíbà àwọn gáàsì yẹn jókòó báyìí wá jókòó báyìí gbogbo àwọn abẹ́ẹ̀sì abọ́ báyìí àwọn ilé wa ń ta ẹnu fáwọn àwọn àbá mo sunkún láàárọ̀ mo tún sunkún lọ́sàn-án mo sunkún lálẹ́ pé sáwọn nǹkan lọ́dọ̀ ń gbádé fún tó ń ja ibi ẹni jẹ ṣù báyìí. ẹnu ló ń tà. ó dáa lórí tí sport tó wà yìí pé ká lọ gbé wọn wá yìí mo fi ọlọ́run bá tó dá mi mo fi búra ẹni tí mo fẹ́ràn jù láyé ìfọ́sùnmọ̀ mi ní àjọkẹ́ tí bá bá pẹ̀lú àwọn gáàsì yẹn máa gbé tí bá bá mọ́mísì mi bẹ́ẹ̀ pẹ̀lú wọn ọlọ́run mo fi búra máa gbé tí bá bá ìyàwó mi bẹ́ẹ̀ máa gbé kò sẹ́nìbọ̀nì tí bá bá pẹ̀lú wọn tí mi ní kó wọn débi àbáwọlé ìṣiyèrè wọ́n ní wèrè gan àyíwó gbẹ̀gìrì lórí ìrẹsì. Ah! ara nǹkan tó yẹ kí mi láì kí ń sìn nìyẹn o kọsí iṣẹ́ tí wọ́n bá rán ikọ̀ nìkan jẹ́ ṣùgbọ́n gbà mí tí inú bá ń bí ikọ̀ tiẹ̀ ó tún máa ń jíṣẹ́ kọjá àyè gbogbo ẹ̀ náà ara dán ni bánsìn bó ṣe máa jẹ́ ni ẹ ṣáà rí kó wọn débi lọ́la. oṣù aláàbà a máa débẹ̀ lọ́la àṣebẹ̀ yìí ni ká ṣe. àbá nóbì ìyá kẹ́sí màá mà sófò àdìbẹ̀. ẹ ṣáà make sure pé gbé gbogbo wọn jọ ẹ make sure pé wọ́n bẹ̀ dùn wọ́n mọ́lẹ̀ gbé wọn wá ó wà very important gan na me cause all this nonsense o. na you cause am. na me cause am. I swear to God na you cause am. Ọlọ́run. I know say na me cause am I no dey like am at all I no like am all these Osofin people dey go just dey go up and down Osofin I no like Osofin at all we go do pay wetin happen now. bọ̀ ilé ìlọ́mọ àti sàṣẹ mọ́. ìkàndùjáwé olórùn gan lọ́wọ́ asín ní kí lórun ẹ̀ta ní kí lórun ṣé wọn mọ kó lóru pátápátá ní gbogbo ọmọ yìí ṣé nílùú tó lọ́ba tó níjó yìí lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ máa wọ́n bí tẹ̀lé pa ọ̀nà tẹ̀lé fún wọn lówó for what no for what now kí ló ṣẹlẹ̀ àwọn tàdé yìí ṣe e- e- èmi ò ráwọn eléyìí rí ìyá ń ké sí mi dá eléyìí mọ́. èmi ní òmò wọ wọn kò déédéé dídí wọn làwọn fọmọ wọn làwọn fọmọ báwọn bá ṣe fọwọn ní míkìmí náà àti kìnìún nìyẹn. èwo ló gbé ní kìnìún wọn eléyìí ni. ìwọ ló gbé ní Nicki Minaj i swear to God plant mo money for ẹ o dàbọ̀ ọ̀tọ̀ lọ́rọ̀ tiẹ̀ tó ti gbọ́ ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ o mo fọlọ́ ọba búra wàá wood kó tó kúrò mí. ẹ bọ̀ tí ìyá ń kesi nígbà táwọn pípò yìí ti dé tí wọ́n ti ń pa gbogbo rọ́tọ́ pa yẹn ó yẹ kẹ́tí ọdẹ sáà pàwọn eléyìí onírọ́ ni wọ́n wọ́n tẹnu ni. èmi ò mi rọrọ ajé lèmi ṣe ìbí mo pé ẹkọ tiẹ̀ máa sọ lọ kọ́tà àti ẹ̀kọ́wó lẹ̀ owó yẹn kọ́ lèmi wà fẹ́ èmi ò mọ̀ pé wéèrè làwọn yìí. ẹ ẹ jọ ìwé ló lè mọ rambo yín náà. eléyìí ni eléyìí ni ó tún náà mọ tí wàá nígà eléyìí. jọ Ọlọ́run brọdà mi ìgboro lajẹ wà sọ yẹ ó yà wọ ojú mi kó sọ mi pé mo kọmando rí olùsọyè ibo ni mo ti fẹ́ mọ kọmando nílé ayé tí mo gbà yìí. àmọ́ lórí burúkú lélẹ̀ àyè máa ń wọ̀rọ̀ sí agbó tẹ́mi jókòó mi tí wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó dàbí pé tẹ́mi ronúkú mi tí mo wà ìwọ sọ fún mi pé àìwọ́ mọ́ta lálùkù ti já ọmọ tẹ́lẹ̀ àbàníyá ọmọ kọmando ọmọ rambo olórí burúkú aláwọ̀ wà lórí ìjókòó wọ́n sọ fún wa pé òun sọ tó jọ bẹ́ẹ̀ o ò ní délé bá rí àbó lórí burúkú ni ẹ o rẹ̀ ní dàbẹ́ ìbò tó ṣe jíìs ó yà gún ìyá ẹ lọ́rùn ni. ó parọ́ ni àbálò ọmọ Messi what best. ẹ wèrè yìí ló sọ bẹ́ẹ̀ mo kọ́ ló sọ ẹ̀ náà. Ah, mo mọ Messi. Ah! Messi tó gbá bọ̀ ó yá níbo ló ti mọ Messi. ṣebí Lionel Messi là ń sọ àmọ́ mọ Lionel Messi mo mọ̀ ọ́ tó ń play fún Barca máa wo match ẹ̀ máa wo bọ́ọ̀lù tó bá ń play fún Barca mo ń tẹ̀lé máa ń tẹ̀lé gan mo ń tẹ̀lé lórí Instagram mo ń tẹ̀lé lórí Twitter ọ̀rẹ́ mi tún ni lórí Facebook. ọ̀rẹ́ ẹ̀ ni lórí Facebook. alẹ́ àná gan èmi àti Lionel Messi àyè chat. torí pé orúkọ Messi ó jẹ́ baka fans. ó fọ́lù ẹ̀. ó dẹ̀ fọ́lù ẹ̀ lórí Instagram èyí sọ fún wọn pé mo Messi ẹ̀ ní sórí rí ẹ̀yin méjèèjì. àmín ẹ jọ ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀. ok. ìgbà táyìn náà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé ìlú tó lọ́ba tó níjòyè that means pé ìlú yẹn ní lọ ẹ jọ ṣé mo lè pe lọ́ọ̀yà mi ò ní sórí rẹ wọn sábà ló ti máa sá o apọ̀pọ̀ ló ti máa gbọ́ o i swear to God o lè dájà kó tó já yamayama dramasi yẹn wà yàmọ́ bí ó yà gbẹ́lẹ́ burúkú làwọn eléyìí. bẹ́ẹ̀ ni wọ́n wá ìyá ẹ̀jẹ̀ títí ẹ̀ jẹ́kọ̀ ilé wọ́n pè é kún jà pariwo. ló fún wa pé kò sáwọn ọba sí bí ńgbà tó lè tẹnu lò. bàbá sọlẹ̀ fílẹ̀ èèyàn ló wà ń má ti gangan àtòrí yàrá tó wà lórí ìjókòó ya nkeji nìjẹ́ káà mọ̀ nǹkan táwọn àṣà wa gan ti dín gbẹ torí ìjókòó pé a ló dáwọn ẹni tó fọnu tó bá yìí àṣírà àwọn eléyìí nígboro ọba ti bo. ọlọ́run irọ́ tẹ pa yẹn ní lọ́sọ́kọ́fì o I swear to God irọ́ tẹ pa yìí ẹ̀ ní lọ́sọ́kọ́fì. àwọn olè. wo jẹ́ ayé ẹ̀ lẹ́sìn irú ẹ̀wọ̀n ẹ̀ lẹ́sìn irú ẹ̀ máa fi ṣe tán ṣètò gbọ́dọ̀ kọ́ni mo sọ fún yín nǹkan tó bá ṣẹlẹ̀ lé ní bá sìn ṣọ́ra wọn pípọ̀ yìí especially ilé ilé ìgbọ̀ngàn tó gbé ní kìmí láti ọmọ ó dùn mí gan yankee sí àwọn pípọ̀ tí wọ́n wú bí àpò ẹ̀wà yìí ó yẹ kẹ́tì understand. ẹbí ọmọ irúgbọ ilé ìtọ́jú àti bèbí oníke ó yẹ kẹ́tì ọmọ wọ́n lè parọ́ ní. ẹbí ọmọ ẹni wọ́n dùn ni. báńsì ọlọ́dún ọlọ́wọ́ ẹ ṣe wọ́n bí o ṣe wù wọ́n jọ tó máa ń bá yín sọ kẹ́ máa gbọ́ o àmì ò like introduction níwájú tẹlifíṣàn tó bá sọ fún mi pé wọlé fẹ́ kí n mọ̀ pé ọ́fìn lọ́ba. sórí ilé ẹ fọ́gò nímú ẹ̀kẹ́ wá fi gún lọ́rùn. ẹ má fọ́gò lọ ah ẹ má. bàbá bàbá bàbá gbàgbọ́ fóònù ara ẹ̀ gbàgbọ́ ẹ̀ owó tó sí bẹ́ẹ̀ mọ́ mi lórí burúkú ààrẹ òkú lọ sọra. ẹ̀ bàtẹ́ lọ́rọ̀ ẹ̀ àwọn akọ́kọ́ tó wà lára ẹ̀ ẹ̀ ní sóríire ọmọ rẹ àgbẹ̀dà. ìjọ tó ní ọlọ́run ṣe rí fóònù yẹn fóònù yẹn gbogbogbò mo ṣe fi dáálọ́gì gbà lọ́wọ́ èèyàn kan ni dáálọ́gì ni mo lò. sọ wọn tó pọlọpàá fóònù ẹ lẹ́ni. ah Samsung that's cool irọ́ ẹ̀ náà ló máa padà kó báyìí. ẹ lọ pa. ah ẹ jọ ṣe black ọkùn black ṣe rí èkó mọ̀ yẹn tó ń bá ṣe rẹ̀ mi tẹ bá padà bọ̀ mí tó bá wúlò fún yín. ó tún lo sọ́ọ̀sì ó lo sọ́ọ̀sì láti bá a. west west desmond torí bàbá ọ̀rẹ́ ká jọ wọ́n lójú ẹgbàá mélòó ká fún wèrè. nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ́yìí eléyìí gangan tó lòún ṣẹ̀ fi lọ́gbà fóònù yẹn ẹnà ní fifteen ṣé wàá rí tó ló mọ mẹ́sìn yẹn nà ní twenty five twenty five ológun ní dàn ìtọ́jú ìyàwó ni ìyàwó bá wọlé ní ìyàwó wo máa jọ ní lójú lè wípé máa jọ ní lábẹ́ ìjọba kú bàbá tó akú láyé wá sí ọ̀ fún yín fóònù nàbà ẹ̀jẹ̀ máa pè lọ́rùn bá sí. Irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ ọkùn black no no black no no. Ọmọ ọkùn black lọ́wọ́ lọ́wọ́ ọmọ. Ọmọ kò sí ma mọ́ mi mọ́ mi wọ́n mi lórí ṣáájú ẹ bá yẹ kó fi kíní ẹ lọ bí wọ́n. ẹ lọ bá. wọ́n wọ́n fẹ́ gba tọ́mí ìdàgbà ọ pet mi ni ẹ jẹ́ kó pet mi ah please. bóyá kò bá ẹgbẹ́ tó lọ. ẹ nà wọ́n pa. fóònù yẹn fóònù yẹn. jẹ tó a. yé yé yé. ọ̀fúnlẹ̀ ọ̀fúnlẹ̀ ònú rẹ̀ gbìwàdà ọjọ́ ń lọ ònú rẹ̀ gbìwàdà ọjọ́ ronú rẹ̀ gbìwàdà ọjọ́ ń lọ ìwọ dán ẹlẹ́dàá mi máa ṣàánú mi irú gbèsè ayé òun ni wọ́n á lè fún báyìí èmi àtàwọn ọ̀rẹ́ mi ẹ hmm, tí bá ṣe ń kọ́ntínú pẹ̀lú láìfẹ́ tí mo ń dìfọ̀ láwọn ọ̀rẹ́ mi ọlọ́jọ́ kọ́ ọ̀rẹ́ ayé mi kó ní ojútùú aláti ṣe mi ló mọ àti ṣe ara ẹ bí mo ṣe wáyé mo tẹ̀ ti ronú pìwàdà ni mi dẹ̀ tún gbọ́dọ̀ padà sínú ilé yẹn mọ́ torí ajá mi wọ̀rọ̀ tó padà sí dé ebi tí ó bá fẹ́ tẹ̀ ọ̀gá ọlọ́run wá ṣàánú fún mi ọkọ mi lọ. ọ̀gá àbáwọ̀ ìjà rẹ̀ yìí wà báwo níbi tí mo rán ẹ. ọ̀gá o kò síbi tí mo fọ́ níládìpọ̀ mi rí rárá. òrin ládìpọ̀ kẹ̀. mi ò rí o mo dẹ̀ tún pé jàǹkàrà wọn ni pé kò sí. ṣé wàá ó kè ṣá o pé jàǹkàrà àbòdé jàǹkàrà. ní o mo pe báńsì jàǹkàrà ni. o pe báńsì báńsì nìkan ló ń ta pàtì ń jàǹkàrà sórí ẹ pé ṣá òde lọ fẹ́ràn ọ̀dọ̀ àgbà kan mọ́. ẹ̀yin náà mọ̀ pọ̀já àgbà kan máa ń wọ̀n wọ́n máa ń fowó lé nǹkan ni. a kí ló dé tó ṣe bẹ́ẹ̀ torí o pe báyìí náà wo bí ẹ tó ní mọ́tò yẹn ó ń bọ̀ nírọ̀ ilé ni tó bá dẹ̀ débi ìbàdí tó bá bá mọ́tò yẹn ìwà tẹ̀lé ìwọ ló ní wàhálà bẹ̀ o ti gbọ́ kó yá mẹ́sọ̀ pé o wá pàtì yẹn rí tó bá rí gbọ́dọ̀ wá sí ṣọ́ọ̀bù ilé ni o ti gbọ́ má jẹ́ kiri ẹ ṣọ́ọ̀bù yìí o ti gbọ́. ọ̀gá kò sí ìwọ. kí fẹ́ lówó mọ́tò kí tún fẹ́ lówó mọ́tò àbí gbọ́dọ̀ mi mú bọ̀ kó lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ kó. òkè ẹ̀fí sì gbọ́mọ kò san owó ó ti yẹ àwọn ẹ̀yà kejì wá bọ́ọ̀sì tiwa ó wá jẹ́ nǹkan tuntun ó wá di gbà ń pago ò gbágo mọ́ kí ló ṣí ẹ̀ náà. sori wise man tí mo ṣe wà ìgbésí ayé tí mo live tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìfẹ́ live ẹ̀ mọ́ bó ti yẹ ṣẹ́rí ẹ wo bí mi ò bá ń rìn mọ́ mo ti ní àwọn ọ̀rẹ́ tuntun tí mo bá rìn àwọn ọ̀rẹ́ mi lélẹ́yìí tó yẹ pé tí n bá ṣe nǹkan ọ máa pè mí ọ máa sọ fún mi ó ti yé tó yẹ pé ọ̀rọ̀ wa dẹ̀ ṣe kíni ó yíra wa òun nìyẹn ay àti lambebe lórúkọ wọn àwọn ọ̀rẹ́ tí mo bá rìn sí yẹn fi mí lẹ̀ àjọ má ṣe mọ́ má pe aago mi mọ́. kò wọ́n ẹ kó bá wa gbé mọ́ kò wọ́n ẹ kó bá wa gbé mọ́ àbí torí pé o mọ̀ pé owó lè ti fẹ́ díù. owó lè díù ṣé èmi fẹ́ bá yín sanwó lé ni. tó dẹ̀ mọ̀ pé ọ̀gán ló máa ń kó èyí tó pọ̀ jù ní owó lẹ̀ o wá fẹ́ dà sí wa lórí àbí ká lè lọ wá owó fúnra wa kó sí wèrè o. ẹ ṣáà ń ṣiṣẹ́ ẹ lọ sanwó lé náà. a ṣáà ń ṣiṣẹ́ shit oh wọ́n yẹ kọ́ ti upgrade bí náà hmm? wọn mechanic shops kan wà tán ní AC ó yẹ kó fi AC síbí náà i'm hot man. ee ọ̀gá adéwumi báyìí nígbà tó ń bọ̀ kílé tó gbé AC tó kì í sápò kó gbé wá síbí báyìí. Um, yo yo um, sorry can I get something chilled you know or like um, juice malt you know what I'm saying. Look, I'm, I'm hot. I'm hot. I need something cold, you know? ṣé pẹ̀lú fún ẹfọ ayé lọ́gbọ̀n tìrìtìrì wà mi ò mọ̀ pé ẹgbẹ́ la kò rí tìrìtì èmi ò mọ̀bi tẹ̀lé wọn máa ń jòkó lè jẹ́ pé lè bá ẹ máa jòkó níbi ilé òní sọ̀rọ̀ là kí kò rí fún ẹfọ ayé kí n la ṣàlọ́ lu sọ wọ́n na kóòfù tìrìtì tìrìtì pípọ̀ jù àwọn ọ̀rẹ́ tuntun lélẹ̀. àwọn ọ̀rẹ́ mi nìyẹn. ẹ fi tara yín orí wọn tó bá ti rẹ́dì. ó ọ̀rẹ́ mi. kó yẹn sọ̀rọ̀ kó ṣé wọn kọ́ fún lọ. èmi máa dá wọn yẹn lóhùn jàre sórí ìwọ̀n ọ̀dẹ̀ ni ẹ o àìkàwé ẹ kò jẹ́ kó ní ọpọlọ rárá ó ní kó bóun get nǹkan tó ṣíw ó wá sọ pé ẹ ọ̀nà kinní kan. mo dẹ́ mọ́ láṣẹ wọ́n kàwé ṣé wọ́n kàwé. ó ní kó bóun get nǹkan tó tutù nǹkan bíi minerals. àní mo mọ̀ mo dẹ́ mọ́ láà gbogbo nǹkan lèmi sọ ni mo gbọ́. kí ló sọ. ọ màmá má jẹ́ ká fọwọ́ rẹ̀ sọ̀rọ̀ fún ẹ̀ṣin ni mo gbọ́ kàn mọ́ ta fèlè sùn ẹ̀fẹ̀lẹ̀ sí lèmi sí. èdè olúwo ni. lọ sàgbéjẹ mọ wọn kó o lọ sàgbéjẹ mọ wọn kó o ah, alọ́gbọ́n mo wí o lọ́sàgbéjẹ́ mọ́ òṣòfin. adigun jẹ́ kó yé wa pé ẹ torí pẹ̀fì sí gbọ́mọ kò sanwó wọ́n wá dàbí irú òun wá jókòó òun wá ru brain òun pé ẹ láìpẹ́ táwọn àlìfù yìí kò lè help òun kò lè pay òun kò jẹ́ kó move forward adédìbú ní adédìbú tó yẹ pọ̀ ń gọ fún ẹ worst jù wá lọ ó lè gbọmọ tẹ́yìn lọ́jọ́ kan kó má sanwó gbogbo wọn kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ adédìbò wọn sọ fún wa pé torí pé fc gbọmọ kò sanwó èmi gbọmọ mi ò sanwó ẹ̀hún wájú kò ń wá ronú. o ní láti sọ̀rọ̀ o ní láti sọ̀rọ̀ rárá ṣé mi blame mechanic yẹn ni mo blame ẹ̀ náà ìwọ jẹ́ ìjẹ́ yìí ìwọ ni mo blame ẹ̀ máa sọ̀rọ̀ pé ká máa ní class ká máa ti kọ́ class tó wà class yìí ẹ̀ ti ṣe ní class ni ìwọ lọ mechanic ìwọ lọ gbé mechanic wá from nowhere ẹ̀yà fẹ́ dúró dè yàn pé ah, my friend meet ọ̀rẹ́ mi o mechanic ni o ṣàmọ̀rẹ́ mi náà ọmọ ọ̀rẹ́ ti máa rò pẹ̀lú náà bankers ọmọ orúkọ bẹ̀ pharmacist doctors ọmọ ọ̀rẹ́ mi nìyẹn náà wọ́n sọ̀rọ̀ ẹni à. but efizi ní sùúrù náà ní sùúrù ó kàn ń pariwo ni this guy this guy wey we dey talk ó wúlò jù ẹ lọ náà. mama soriri. nínú ilé yìí ó wúlò jù ẹ lọ yes na this guy dey bring car wey we dey take carry go club òun ló ń repo sí òun ló ń sanwó àwọn oúnjẹ ìgbà míì wetin you dey do. Hey, ìwọ tó kì í ṣe kankan ló máa ń condemn hàn jù. Wetin you dey always vex me, I swear. Ó da jòmí lọ. Bẹ́ẹ̀ni. Ó da jòmí mechanic da jòmí lọ. Ọ̀dà mechanic. Jẹ́ ìbá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Má ever ever bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. Ah, ah what rubbish. O fẹ́ máa èmi pẹ̀lú mechanic fún máa complain àti mechanic. For work, o wọ́n sọ̀rọ̀ pé o ní o o ṣe kí ni o mo mo o ò ló mú wa. O lẹ́nu oníṣẹ́. O máa lè sọ kílẹ̀ pé mo oníṣẹ́. Ṣé o mọ̀ ẹ̀mẹ́rẹ̀ tẹ́lẹ̀ máa lọ gba Western Union ní bank in a week? western all the time malongba. Ah, i don't die i swear i don't die i don't die for this house ìwọ gba western ìjọ tuntun gba western yẹn ẹnu ló fi gbà yìí ṣé a rí sleep ẹ̀yìn a rí western yìí náà sleep ẹ̀yìn. ìgbà wo kúrọ. kò ní sleep ẹ̀yìn náà. o mọ o mọ náà. àwọn gbogbo máa wá máa pè mí so ṣì máa pè mí sí rọ tó wà ókè kò kò béèrè lọ́wọ́ mi kò béèrè irọ́ lọ́wọ́ mi kò tún béèrè lọ́wọ́ mi pé báwo ló ṣe ń gba western union western union táwọn ò rí inú ilé ìwọ ni I, bí I, bọ̀dọ̀ I, ẹgbẹ́ I, tàwọn ọ̀rẹ́ máa ṣe bẹ́ẹ̀. bọ̀bọ̀ ìdákẹ́jọ́ ohun tí o set mi jàre o ti upset mi ah ìwọ kan yìí olóòrè banker ìwọ yìí kan olóòrè pharmacist ìwọ yìí kan òun gba western union ah fojú rí anything ah wọ́n dẹ̀ máa condemn nǹkan nílé yìí na you get standard na you get everything you dey go straight back make you bring money make you take buy three three you no go bring bó tẹ̀ ṣe ń sọ̀rọ̀ inú bí n bá mi bá mi bọ́ṣẹ̀t mi pull off máa gba aṣọ tó wà lọ́rùn yẹn máa gba aṣọ mi tó wà lọ́rùn yẹn bọ́ṣọ mi jọ. bẹ́ẹ̀ni bọ́ṣọ aláṣọ bọ́ṣọ aláṣọ wọ́n sọ aláṣọ owó tó bá wọ̀ kó ṣe tiẹ̀ láyé tó wáyìí aago owó ẹ̀gbẹ́ mo ní òṣì lórí ibùkún ara ẹ̀ ó ní láti wà níbi iṣẹ́ ó ní láti wà ní workshop wèrè ẹ̀ bẹ́ẹ̀ ń gbàgbé yẹn síwájú rè wèrè wàá wò lórí aago ni olóṣì mi tẹ̀ mọ́ pé tíṣẹ̀tì ẹ ní iṣẹ́ ló ń sọ fún mi lọ́nà pé òṣèlú tíṣẹ̀tì ni mo ní àá ah, ẹ ah, fi sí. well played kì í push ẹ because first time ti ma wáṣọ ẹ. first time don wọṣọ me. mi bẹ́ẹ̀ argue oya oh mi tiẹ̀ ah. má wọrí kọ bọ. first time ti ma wáṣọ ẹ lọ sẹ́pẹ́ kémi pull aṣọ ẹ kí lè ṣàṣọ lélẹ̀. ẹ ẹ kò ṣàṣọ. tí wọ́n bá aṣọ tó bá fẹ́ tó wọ́n aṣọ mi tó bá rí wọn aṣọ wò ó máa gbẹ lọ síbẹ̀ wọ́n lọ wáṣọ kó sọ fún. fc fc fc má gbé mi lọ síbi kọ̀ọ̀kan jọ nítorí ọlọ́run wọn ò ní gbé ẹ lọ sókà má gbé mi lọ síbi kankan. ó bá tẹ̀lé lọ síbẹ̀ kó rí aṣọ. ibo níbẹ̀. Mhm, ibẹ̀ olórúkọ. má lẹ̀ bọ́ṣọ yìí má bọ̀. àgbò tó wà lọ́wọ́ èmi ni mo ní. òyìnbó mo rìn mo láṣọ rárá. láṣọ má bọ̀. wúlà wúlà. mo ká kó wà lọ láṣọ ni. níbo ni. má bọ̀. kí wà lọ láṣọ ó ní special wardrobe. bàbá yìí ti. ó ṣì wọlé tẹ̀sí guy this guy lọ. bàbá yẹn ní problem. ó ní as in problem bíi wàá rí ìbá omi náà nítorí pé ìwọ gangan ló fi jọ. èmi ló jọ. yes ìwọ ló jọ ìwọ gan wà ní grade a nígbà tí fc ò tí débi grade a ló wà irú ẹ mad ó ń pa burúkú irọ́ nígbà tó ń dé ló step down fún un ó tún wá upgrade jù ẹ lọ́sìn kò yé mi mọ́. àjọ lẹ́fọ̀n. Um, Mr. Túndé mo ń sọ̀rọ̀ ṣe rí àìsàn tó ń bò rẹ̀ yín jà kò ń ṣe àìsàn kékeré o <laughs> well mi ìfẹ́ kó dàbí pé mò ń sikẹ́ ẹ̀yìn ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àìsàn yẹn àìsàn tó yẹ pé kì í ṣe most times gan kò ń ṣe àìsàn téèyàn ń fọwọ́ yẹpẹrẹ mú tó dẹ̀ pín in sọ lọ ẹ máa need láti make initial deposit of seven hundred thousand naira. ṣùpọ̀ ni ògùn catholic commence treatment and kéde máa wo treatment tí mo sọ kò ń ṣe pé a fẹ́ fly wọn abroad lóòótọ́ fine instead of taking him abroad àti láwọn specialists ní nàìjíríà àwọn bíi Dr. Michael dr bimbo dr segun wọ́n ti wà mo dẹ̀ ti bá wọn sọ pé mo ti ní issue kan lẹ̀ bí o and this is how we are gonna arrange it àwọn dẹ̀ ti gbà so tẹ́yìn bá ti lè make uh, deposit seven hundred thousand naira yẹn ká carry out iṣẹ́ wa mo lè assure yín pé ara wọn máa yá. ah seven hundred. ara wọn máa yá. seven ah, seven hundred. Ah, kò máa kí n ṣe pé seven hundred thousand láti máa ṣe gbogbo treatment initial deposit ni mo sọ. doctor tèmi yé mi èmi tí mo tẹ̀ mọ́ seven hundred láyé mi ilé ìgbé ti ń ṣiṣẹ́ oil company. irọ́ oil company báwo nọ́ọ̀zù àzìn àwọn tó máa ń dúró sí ti oh. nọ́ọ̀zù. tó ń di nọ́ọ̀zù mú. yes tó máa ń tepo sínú mọ́tò àti kẹ́ẹ̀gì. mélòó èlò gbà lọ́wọ́ iṣu ẹ wò dókítọ̀ ẹ ní ìgbà ní kí sáré sọ́tún sáré sọ́sì ní àwọn ìdánimọ̀ mọ̀ mẹ́rin làwọn tá a jọ ń gbé àwa mẹ́rin la jọ ń gbé ìkànṣe mẹkáníìkì ni wa èyí tó wà lórí àìsàn yìí gangan ọ̀kadà driver ni ó ti yé yín bẹ́ẹ̀ èmi gbọ́ngàn mo ṣiṣẹ́ nílé fún as as attendant ṣó ti yé yín bẹ́ẹ̀ egbò yìí tó ṣe mechanic láàrin wa ó ti kúrò láàrin wa ó ti sá lọ àárín mọ́ ó ti yé yín bẹ́ẹ̀ èyí tó tún jẹ́ kẹta wa tó ti àgbẹ̀ tí lè pè pé àkànkàn á lọ sí club mi à ń bọ̀ lóru làwọn olè attack wọ́n yìnbọn fún kú straight ni àwọn méjì ta kùrẹ́ táwọn ojú ara sọ̀rẹ̀ sọ̀rẹ̀ ìwúlọ́wà lórí àìsàn yìí fẹ́ ní seven hundred thousand naira tani mo fẹ́ pè é. well ṣe rí ibi tí ọ̀rọ̀ dé dúró nìsín tó bá jẹ́ pé àìsàn tí mo lè dánìkan handle nínú hospital mi máa sọ pé well kí n máa ṣe assistant ṣùgbọ́n ṣe rí Dr. Michael akọ́ṣílẹ̀ ah tí o bá gbowó kò ní ṣiṣẹ́ ẹ̀ Dr. Bimbo Dr. Ṣẹ́gun àwọn tí mo mọ̀ dáadáa ní àtijọ́ transact ṣé ẹ mọ̀ lójú wọn ó má dàbí pé mo fẹ́ yàn wọ́n jẹ ni pé mo ti gbowó ẹ dẹ̀ mọ àwọn nǹkan tá a máa rà tá a máa rà náà tá a máa rà náà tá a máa lò ẹ wò ẹ mẹ́ẹ̀ká máa fagùn ọlọ́run á pèsè fún yín ẹ máa rí owó yẹn o tí ẹ bá ti rí owó yẹn àrò rẹ yín ti yá. initial deposit mi sọ pé gbogbo owó tẹ máa san nìyẹn o. báyọ̀ kan ló ń lo mi ní sáré jẹ tààtì wọn kan ló ń láti jẹ tààtì ṣe báwọn ọmọ torí ti máa ṣe tẹ̀lé àdára ara san wọn kan ló gbé one k fún mi ni one thousand gbọ́ngàn wò òun lè lè látàárọ̀ láti kọ́ bí three o'clock dayọ̀ kan dayọ̀ kan. wọ́n ló fẹsẹ̀ lójú náà kí ló ṣe wọ́n ló fẹsẹ̀ ah. ti rí bó ti ṣe yamayama lèmi kò ti kúrò bẹ́ẹ̀ gbọ́n tó ṣẹlẹ̀ sí pé mo ti rí babaláyé kan sẹ́mi ìfẹ́ máa tó ń jẹ ọ̀gbẹ́ni tó bá ti rò máa jáwó fún ẹni ibẹ̀ lèmi wá sí kí oríṣiríṣi burúkú yẹn gan ni yọ mẹ́mi lọ sí bẹ́ẹ̀. ẹ kó sí bọ́tà jàre dọ́dà fún kí. èsì èsì ẹja wèrè ni kọ́sítọ́mù orí burúkú rẹ. ṣé àárọ̀ charity ò ń bí abẹ́mọ̀ kówó la fi là ń sọ bíbá ìta. àbí ṣàjèjì ní bíbá iná àṣẹṣẹ wá bíbá iná. ẹ dídé. olórí burúkú ni ìyá ẹ. ẹ gbogbo ọ̀rọ̀ síta rà iṣẹ́ owó owó kọ́ra wa fi pa ni. wá ẹ̀fọ́ ni àwọn dẹ́yìn lórí ìyá rẹ̀ òkè wọ́n ti rúgúrú lórí ìṣẹ́ ní àwọn ọmọ wa kí ló ṣe ẹtí mo ní bẹ́ẹ̀ jọ ẹ̀kọ́ ọ̀tá yìí. ẹ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ you know the fear ban service i go show you. wàá ti máa gbá ẹni mọ́rùn kò ní gbọ́ ọmọ àwọn ìjà wèrè. Ah. aláìsí yọlẹ̀. kí ẹ bá a fà báyìí náà. <laughs> Ah. àwọn tá a nà gbọ́ lé náà. kálí àbúrò kẹ kálí àbúrò kẹ kílẹ̀ bá kẹ kílẹ̀ bá kẹ. ṣé wàá rí ẹ máa sọ pé mọ̀ mi mọ́. so you know the fear ban service. èmi gan bá ń ta ìgbà pípé wọn. Eh. ẹ kọ́ sí bàtà yìí ẹ kó ṣùgbọ́n tàjà yìí. àwọn olórí burúkú ìṣá ni wọ́n gbàgbà rẹ̀ tí ò ní gbọ́rọ̀ mọ́. kó o mọ ọdún wọn mo dẹ̀ ti máa tún fèsì ẹ̀ kó máa padà wá sí ìlànà wà nínú mi sọ́lẹ̀. olórí burúkú ọtọ́ bá ti pẹ́ friday láwà wọ́n wá jókòó sí bíbá ìlọ́sàn wọ́n máa ṣọ́ tó bá ti dalẹ́ wọ́n máa ṣọ́ olówó tó lọ́wọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ní ìṣòwò lórí kúkú lórí ìwòyí ìgbé ẹ̀kọ́ náà máa mú láàrin ọdún kan. kí ló ṣẹlẹ̀ kí la rí gbọ́ kí ló ṣẹlẹ̀. wise baby kí ló ń korúkọ ẹ. ẹ kí ni. ẹ o lè bà life mi jẹ́ kó wá sá lọ àbí pé ìgbà tèmi ń déètì ẹ mo rò pé ìwọ nìkan ni mò ń fẹ́ mo fi ẹ ṣe boyfriend me bẹ́ẹ̀ ni tí mo lè gbọ́kànlé ìwọ wá lọ ń gbọ́ àwọn ọmọ olóṣù wá lọ ń tẹ̀lé wọn káàkiri ó wá sọ mí bí mo lè dà ìwọ òbí ò lè sá lọ o ó ti yí ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò dẹ̀ gbọ́n dẹ̀ ni èmi ò ká àìsàn kankan ó ti yí ẹ lọ sí ilé yín kó lọ wọ ẹni tó ká àìsàn nílé yín èmi ti kó ẹni tó ká àìsàn àbójá wèrè àbí wèrè wà lórí. báwo sọ̀njọ́ ó tún lẹ́nu ó tún sọ̀rọ̀ ah, aláìsàn tún sọ̀rọ̀ ẹ̀gbàánu ìwọ ìwọ tó yẹ pé òní tèsí àtọmọdé àtàgbà chọ́chọ́chọ́ kiri street ẹ́ ìwọ ń lẹ́nu wọ́n sọ̀rọ̀. ṣé mi ni wọ́n sọ̀rọ̀. ẹ ìwọ ni mò ń bá sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe. èmi ló ń sọ fún mi wọ́n sọ. ẹ ta ni ẹ. sọ́nbọ ṣé mi ni wọ́n sọ̀rọ̀. ẹ ẹ ṣé fẹ́ nà ni. sórí. ṣé wọ́n fẹ́ nà ni. sórí. ẹ pé kí sórí. pé kí ni. ok ẹ fẹ́ lù. jọ tún ràn ṣé dókítà lè parọ́ ni. ìwọ o fún mi láìsàn tán wọn ò bí o máa lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni dókítà tó parọ́ rẹ̀ sọ pé ṣé dókítà lè gbàrọ̀ ni sórí ẹ pé ṣé rí ẹ pé ṣé ìṣe pé torí pé dókítà fẹ́ go o fẹ́ bà lé ẹ lórí ló ṣe parọ́ mọ́ ẹ wèrèrè o wá bí gẹ́gẹ́ mi bá èso tọrọ èmi ò kó nǹkan kan èmi wà ọ̀rọ̀ àìsè mi rèé. ìwọ ò láìsàn dókítà fẹ́ débẹ̀ ló wá pawọ́pọ̀ láìsàn màá jẹ́ kó mọ èèyàn tí mo jẹ́. ọ̀rẹ́ mi ni mo rí bá wí ipò ipò. kò ṣẹjú ọwọ kò ti yẹ kò ṣẹjú ẹ rárá má wọrí má mú ẹ ó níbi tí má ti mú ẹ má mú ẹ ó ti yẹ yín ẹ má wọrí ẹ ṣe ìdúró náà kí lè fẹ́ ṣe fún mi gan-an. president. ọmọ àgbẹ̀ ìgbà ẹ bọ́ ṣe yan níyàn èmi ò yan ẹ̀wọ̀n láyé mi. ẹ fọ́ọ̀kì tó bá lọ sẹ́wọ̀n àwọn tó wà lẹ́wọ̀n tó ń lọ sí club lálẹ́ tó lọ ṣe two song twenty three song wọ́n bẹ́ tàgbẹ́ lọ you are here doing a PA to stupid barrister and you are saying shit the next time you go put your gal dem out and say a word i will put a slug kill your motherfucking brains you wanna tell me? you wanna tell it open your motherfucking mouth and say shit and see me blow your motherfucking head out check my money ah check if the money is due yeah check the money ah check the money lọ́ọ̀lù ní owó yẹn wọn nílé yẹn wọn ẹ̀wẹ̀ ẹ̀ pa ní ìjọba pa ní. Great job. Now, very good. Very good. Great. Benjamin, I'm loving it. Ah, ẹ̀wọ̀n lẹ́bí kí lọ́rùn ẹ̀wọ̀n lílé. Ọjọ́ náà rí pé o fa orí mi lélẹ̀ ni. If not for the barber, èmi ni bẹ́ẹ̀ bí mo sí mi. I will have put the clock to your mother fucking head. If you feel me? ẹ̀jẹ̀ ká kópa sí ìsìn ìkóṣe. Ah, ah, ah, ààrẹ wo ṣe rí yẹn wá ẹ má ẹ má àmì ẹjọ́ tó yọ lọ́tún gbẹ̀wọ̀n lẹ́ ń gbé lọ. ẹ má yẹ ká pa ti tí yóò bá ti kú ojúṣe rẹ. so you can make some money and you can come back and get the money. keep making the money while you come back and get the money. get the fuck down down. the movement the movement. owó sì ó yẹ kí n bá yẹn ni àmọ́ mi ò lè bá yẹn bó ṣe wù mí gan ó yẹ kí n sẹ́yìn lórí ìjẹ́kọ̀mọ̀kọ́ àlàkùn wọn lọ́wọ́ ẹ̀ àwọn òun yóò lè jẹ́ lórí. mo ti gbà tí mo ṣoore tí ò ń bú mi lọ́wọ́. yóò lè fún mi lọ́wọ́ àláìkàláì ọlọ́run kò lè fún mi lọ́wọ́ ẹ̀wọ̀n ah ẹ̀wọ̀n dé. kí ló sọ mí nílò pé àwọn olè gbowó lọ́rùn. màá kú sẹ́wọ̀n pàtàkì. ilé ṣàyà abúlé wọn àlẹ́ ṣáà ló ṣáà dá. òṣòfin àwọn ẹlẹ́nu mọ́ta àwa lè gbájúmọ̀ òṣòfin àwọn ẹlẹ́nu mọ́ínmọ́ín. lónìí àwọn tó ṣe mọ́tò wà ní jákèjá ń ṣe jágajá mo ṣiṣẹ́ ní wọ́ṣọ́ọ̀bù níbí báyìí pẹ̀lú onímọ́tò kan tí mo ṣe tí ọ̀rẹ́ kan gbé jáde ó ti yé tí n bá parí mọ́tò yẹn kí n tó lè bá yín wo connection mọ́tò tó máa take me like one hour thirty minutes. one hour thirty minutes. káyọ̀ sọ pé bí i two hours. two hours ẹ dẹ̀ fi dá mi lójú pé ah, máa rí gbà lẹ́yìn àmàlẹ́ ìgbà lẹ́yìn lẹ́tì ẹ̀ máa rí gbà. workshop yìí dẹ̀ rí sá. owó rẹ̀ wọ́n rí náà. kò sí wàhálà máa drop kí fún ẹsẹ̀. àtẹ ah, bá ti débẹ̀ ẹ̀ náà pé adéjú. adéjú bó àgbẹ̀ ẹ̀jọ̀ ẹ̀ má bójú rẹ̀ gírí gbélé ní ẹ̀jọ̀ ọ̀ṣẹ̀ tí kò ẹ̀ fẹ́ délé ẹ̀ lọ́mú yóò ti yẹ àjọ ẹ̀ nìyí sẹ́yìn ẹ máa rí mọ́tò yìí save. ay ó save àbí. ẹ̀rùn close the boot. kò ṣòfin àwọn ẹlẹ́nu mọ́ta àwa lè gbájúmọ́ kò ṣòfin àwọn ẹlẹ́nu mọ́ínmọ́ín kò ṣòfin ẹnu ẹnu àwọn ẹlẹ́nu mọ́ínmọ́ín ẹlẹ́dúnmọ́ta òṣòbí. Bobo Jacuzzi, kí ló máa ṣe bọ̀bọ̀ yẹn náà? You just carry car, you just carry car comot like that. He tell you say you dey carry car comot. No tell me anything o, no rubbish. Bọ̀bọ̀ ẹ̀ báwo ni màá jẹ́ auto lọ bẹ́ẹ̀? So you no tell you say you carry car? Oh, the guys are offer. Jacuzzi, wetin happen now? Where you carry uh, car go? Uh, ọmọ ọ̀ka ẹ̀ ní problem jàre mo ṣe lọ lọ́nà kan ṣe yamayama mo kàn páàkì sọ́dọ̀ mechanic kò sábà mi ṣe fẹ́ àmọ̀ kan lé ti. no no no come make sense now why you go just carry car like that without telling anybody. ọ̀gbẹ́ni wọn wá ṣọlẹ orí ẹgbà rẹ rubbish ló ṣe náà wà á kọ́ máa yẹ gbé mọ́tò jáde kí ló ń wọ́ọ̀rì ẹ̀ náà. ló máa calm down calm down why you dey ṣe na mi mi àyè tàbí. wàhálà yẹn jacuzzi iṣẹ́ ta lọ ṣe lánàá yẹn owó yẹn inú búùtù mọ́tò yẹn la gbé owó yẹn sí. for what na why dey ma fo why dey ma go sínú búùtù for what. no no no no. you dey mad didi ṣé you go tell me where i go keep money ni where you go carry car comot you no tell me any fokin body you dey mad didi. ẹ dáhùn náà mi problem tí bá a ṣe tó màsáyé lọ síbẹ̀ màdá lọ gbé mọ́tò kúrò mbẹ̀ yẹn ò ṣe yẹn ò lé náà. ṣé bá a ṣe wà yìí gbogbo àṣewà yìí ọmọ ìyá ni wá ọmọ sọ pé àṣírí pẹ̀lú àníyàn ọmọ ìyá ni wọ́n ṣé ṣọ́fẹ́ tó máa dá ìwọ̀n sí i lẹ́sìn wáyé kò ṣe màmá dá ẹ fún kíni lórí owó tí ò tọ́ wọn màá dá ẹ fún kíni. àlàyé rubbish ló ṣe babalá rubbish ló ṣe ah. why you go carry car comot you no tell anybody. Ah. luma ẹ calm down calm down why you talk ṣé na mi mi àyè tàbí bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ mi la. you dey mad didi for what na why you talk like that for what for what time i don like am o luma who tell me o na. wá ṣé mi jọ kàbírù ẹlẹ́ṣẹ̀ tó lọ́ntì lójú àbí ayé fẹ́ bàjẹ́ ni màá sì jẹ́ you. Why you kill her? Shut up, guy now. You know what I'm saying? Mechanic wait say input car now. You know where the mechanic dey. Why you go kill her? Why why you go kill her? Now you don't kill him now. Say that person they talk. Jacuzzi. Jacuzzi, but no, you go sọ fool me now. Ah, the mechanic wait say input the car now. Where you want that mechanic? Now, we gotta fuck motherfuckers up before motherfucker got the chance to fuck us up. Now you don't kill him now. I go kill you too. Then you go go heaven. Where ain't go go ask them where the mechanic will put the car now. Open your fucking mouth and tell me. Dead body know dey talk now. Don't die. Dọ́là dọ́là ló wúyi èmi èwo èmi ni mo gbé mo filẹ̀ wúye kó o. Ah, PASUMA ah, ah, Pasuma o orúkọ ńlá ọ̀tún ní kẹ́ẹ̀pẹ́ ìpèrè bá ti yá alábí ní kẹ́ẹ̀pẹ́ máa fẹ́ dání láyà o. gbogbo bá ń jẹ́ tó lóhùn ló máa pè lọ́jọ́ fídíò mi mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn bí lòó máa jì. ẹ ẹ wà ìdúróná ṣé bó ṣe ṣe ìṣódà ọ̀gá rẹ parí mọ́tò tán ojó kò lé lórí òun kọrin wàá gbọ́ná òun kọrin kan tó ń dún yún sí mi létí èkìrí àsì mi létí olórin wo ló ń kaná. pàṣọ ọmọ yìí ó rí takanṣo ó mi gún mọ́ èèyàn ajé omi ń gùn mọ́ àwọn èèyàn ní okòó ni máa kọ́ pàṣọ máa kọ́ pàṣọ báwo ṣọgbà máa kọ́ gala one ọmọ àdìdákúbúrà ó máa gbọ́ síìdì káàkiri ògbójì títì káàkiri tó kọ́ ẹ tẹ̀lé mi kálọ̀ ságége agége agége atúmáfà jésù fújì ìjà fújì gbogbo ẹ̀ la. ewa ìṣòrí ẹ pé ṣá amẹ́ta ìmọ̀ tí máa sọ fún ẹ pé tó bá tá bá ti parí mọ́tò kó má máa jókòó sórí mọ́tò onímọ́tò mọ́tò ẹni tó ní mọ́tò tó bá rí ẹ nísìnyí gbogbo ẹ ó wá jókòó sórí mọ́tò onímọ́tò òun kọ́ pàṣọ ẹ tó bá mọ̀ kó fẹ́ ṣe mẹkáníìkì kò ṣe mẹkáníìkì tó bá yẹ kó rìn jù. ayé olóṣèlú ọmọọṣẹ tó ní iyo èyí ṣọmọṣẹ ẹ correct ẹ wa education ẹ wà protechnic wèrè yìí òun kọ́ pàṣọ ṣé pàṣọ wà lólórin ni akọ́mákọ́ àdìjákúbúrà ọmọ àdìjákúbúrà ọmọ àdìjákúbúrà ànàbí ọmọlé ọ̀gá ńlá one orí kọ́mákọ́ tó ń kọ́ ọ̀ ọ̀ antenna lóṣìṣẹ́. hello ay ṣé mo kúrò ẹ ti dàrú ṣá wàláì ò gbádùn ara ó rẹ̀ gan gidi ó fẹ́ pa mí dànù àbí mo ní bí kò change ẹsẹ̀ táyà mọ́tò fún mi ó change táyà tán ó dé bóòtù kọ́lé ọlọ́run kí n má lọ gba express kọjá sí i kó jẹ́ pé ní àdúgbò ni mò ń gbà ó fẹ́ pa mí dànù àbí táyà bẹ yọ ọdẹ díẹ̀ ló kú bẹ́ẹ̀ táyà ò bá yọ bọ́ lórí eré ẹ́ ó dóòlà fẹ́mi àti ẹ ó ti gbọ́ jẹ́ kí n bẹ́ ṣọ́ọ̀bù lọ́la ni tí n bá ṣọ́ọ́jú ẹ wàláhì ó gbé ok tó ti bí eré má yẹ kí n bá ẹ lọ ní ṣọ́ọ̀bù lọ́la kí n ṣáájú ẹ débẹ̀ ok. aṣáàmú àkàrà torí pé òwò ọṣọ báyìí ò wọlé ni torí ìfẹ́ pàtí mi kò tiẹ̀ rọ́ọ̀fù rárá so tó bá ti dọ̀la ọkọ mi bàbá mi sọ fáwọn pẹrẹǹtì pé àti má ṣọ ń bí o pé káwọn náà kọ́ máa prepare dáadáa lọ́hùn-ún o ẹ̀yin náà ẹ̀ trust mi mọ̀ pé nǹkan gidi ni máa mú ó wá àǹkàrà wọn ò jẹsẹ̀ mọ́. <laughs> ẹ mọ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí gbogbo ìtẹ̀yìn àti ìyàwó yín jọ ń ṣe yẹn láàrin ara yín nìyẹn ti tèmi ni pé kẹ lọ kẹ lọ máṣọ wá kó dẹ̀ dì kó fàṣọ wọn mi kí n dẹ̀ mú fóònù mi báyìí kí n dẹ̀ bẹ̀ sí ní pé ó yá afílẹ̀ ọkọ lọmọ ogun abúlé àdó ó yá àgbẹ̀ bá mi sọ mo fẹ́ ṣe wẹ́ẹ́dùn òtẹ́ bá ti ń bọ̀ ẹ bá mi rántí sọ fún gbẹ̀gbẹ̀gbẹ̀ so kí n tún mú fóònù kí n tún gbé kí n yẹra ah, ọyá fílẹ̀ túndé ọmọ ìyá àjẹ́ kò fẹ́ ṣe wẹ́ẹ́dì o tẹ́ bá ti ń bọ̀ ẹ yà sọ́dọ̀ ẹ̀ṣẹ́ mọ́ fi oh. gbogbo power line. ẹ̀ṣẹ́ mọ́ fi yẹn gángan lè yan tèmi má ti rí bẹ́ẹ̀ ọkàn mi máa ń balẹ̀ inú mi máa ń dùn. so ìbẹ̀rẹ̀ máa ti mọ̀ mọ̀ pọ́ mọ́ yín gan ṣe kí ni ó mọ̀ yàn ọ̀rẹ́ mi gan máa dúró tán ni wise man ọkọ mi tó bá ti mọ ẹ̀ṣẹ̀ mọ̀ fún ó ti mọ èèyàn mọ sí ti ni mo ṣe ọlọ́run ọba lẹ́yìn kí n bọ́ sójà kí n máa ṣe tó wọ òkè kí n gbé fọkàn mi pé ọkọ mi o aṣọ tí mo sí mú ni o ṣé ó wọ ọkẹ o pásítọ wọ ọkẹ o ti tán àti wípé mọmsí tí ń la ṣe ọkọ mi báwo nǹkan tẹ́yìn bá ti ṣe lọkọ mi ṣe. ẹ kò sí wàhálà. àwọn <laughs> ah, yẹ kó trust mi pé mi lè mú ṣá aṣọ yẹn máa fà ọjọ́ yẹn in fact ọjọ́ yẹn á dùn alárinrin gbogbo ayé bá mi bàbá mi dúpẹ́ pé ọmọ tèmi nìkan ó ń ṣèyàwó. wọ́n lè ilé tàwa rẹ̀ ayé o àjẹdìbò. ilé ìṣẹ̀lẹ̀. Ah, dó mo fẹ́ béèrè nǹkan kan ṣé oṣogun owó ni. Ah, oṣogun owó owó aládùúrú léyìí. ẹ ah. eh, kí ló dé tó wá la níbẹ̀ kò ṣe eléyìí nìkan ni mo ní mo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ tí mo ní nà ọ́ eléyìí kẹ̀ ìṣàní wọ́n tó ti mo ní gan-an ló ń kà. báwo ni o bá ṣe dùn tó kí ẹ fi sí wà láyé kí jébọ̀ ẹ̀ wà láyé kájọ wọn máa fẹ́ lápapọ̀ a ah, ká wá kúrò ní fake life ká wá live normal life nítorí pé mo ṣe gbà yìí a ah, Adédìbú ah, ọmọ màá fi pàdé mi bùgà màá jẹ́ kọ́ mọ̀ pé mo mọ̀ yàn àṣé pé ẹ́ a kò sẹ́ńtọ́ lọ́hùn ò lè ṣe fún tí Adédìbú ọ̀rẹ́ ti tèmi mẹ́kọ̀ọ́ tó fi lè di olówó tó kọ́ àdúrú ilé tó tó yìí tó tún wá sọ pé kò ń ṣe léyìí nìkan lòún ní. ọ̀rẹ́ ṣèbáwá láti ríra wa ẹbọ tọrẹ gbogbo nǹkan tẹ máa ń ṣe ní last time yẹn tá máa ń ṣe nígbà yẹn ṣé kò yẹ kò ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣá. màá mèkì e. ọ̀rẹ́ kí a wọlé jẹ́ kí a wọlé. ronú rẹ̀ pìwàdà ọjọ́ ń lọ o ronú rẹ̀ pìwàdà ọjọ́ ronú rẹ̀ pìwàdà ọjọ́ ń lọ o ronú rẹ̀ pìwàdà ọjọ́ ọmọ ọgbọ̀n ọdún tó ń ṣe lágbàlágbà ronú rẹ̀ pìwàdà ọjọ́ tó bá kọ̀ wájú kí o ta kí ló wí kí ló wí náà tó bá kú ọ nìkan ilé ẹ náà tó wà lọ́jà ó jóná. bébí kí ló ṣẹlẹ̀ sọ fún mi kí ló ṣẹlẹ̀. ẹ. ah yé mo dáràn mo dá ẹ ẹ jẹ́ ká. wà máa ronú mọ́ pé lágbára ọlọ́run gbogbo ẹ máa dáa ẹ mo mọ̀ pé tí mi ò bá dùn inú mi ò lè dùn tó bá wà òkè mi lè wà òkè ọ̀ní mo mọ̀ pé ikú wa ti jọ di àjọkú àwẹ̀ wa ti jọ di àjọgbà kí ló tó ń ronú fún ṣọfẹ́ kémi náà máa ronú ni ẹ ọkọ mi. my dear ọkọ mi sọ pé kí n má ronú ni báwo mo ṣe ní ronú àwa tó jẹ́ pé à ń jẹun tó sún wà lásìkò tó ń wà àwọn ọjọ́ tó ń wà lásìkò tó ń wà bàtà tó ń wà láwọn aṣọ tó ń wà láwọn a ní ilé rẹpẹtẹ tí ó ṣe méní méjì mẹ́ta complain kò ṣe bíi márùn mọ́tò lóríṣiríṣi nínú compound ìwọ náà wò tó bá wo gbóná ọgbà ń sìn kò sí mọ́tò ẹ̀yọ kankan bẹ́ẹ̀ kò sí nǹkan mọ́ wà ní pé kí n má ronú àwọn tó jẹ́ pé táwọn èèyàn bá wá a máa ń fún wọn ní ṣó ká máa lọ tọrọ lọ́wọ́ àwọn èèyàn. Hmm, my dear láàrin èmi àti ẹ àtọlọ́run a mọ̀ pé léyìí nìkan ló kó wa kù ọ̀dọ̀ mọ ọkọ tí mo tó tí mo mọ ọkọ tí mo tó ìwọ ń kéré kí n sọ pé mo tóbi mo mọ owó tó kú lákàntì owó tó wà ń bẹ kí n má fi kún kí n má yọ kúrò mi o hmm, mọ̀ pé kò ju ten thousand naira lọ wà ní pé kí n má ronú ibi láti fẹ́ bẹ̀rẹ̀ my dear tell me mi dànù olówó ṣàánú mi wá jẹ́ kí ẹsẹ̀ mi náà kó dalẹ̀ ọkọ mi má jẹ́ kó fi mi bu ọkọ mi ọkọ mi lágbára ọlọ́ lágbára ẹlẹ́dàá mi kò tí ò tó bọ́ wá ṣẹ́kù mo fi ń dẹ lójú pé kó jáwé kó jádùúrà ni láti ẹni lẹ́nu náà ti bẹ̀ sí gbà gbogbo nǹkan tí ò tó bọ́ wá ṣẹ́kù ọkọ balẹ̀ má rẹ́rìn ayọ̀. jọ torí Ọlọ́run ìyàwó ẹ pè mí ó lọ mú agent wálé kan ló fẹ́ ta lé kí ló dé. but why tíyàwó mi máa ṣe bẹ́ẹ̀ náà kí ló kó tó pè yín ṣé mo sọ pé kó pè yín kó tó pè yín ni kí ló kó pẹ́ lọ́rọ̀ mi. kúrò bẹ́ẹ̀ jàre ṣé olókè mi lẹ́yìn ọ̀run ni kí ló ń ṣe ẹ́ náà ṣé bẹ́ẹ̀ mi nìyá ẹ ṣé mi kọ́ ni mo bí ẹ ni tí wọ́n fẹjọ́ ẹ̀sùn mi ta ló fẹ́ fẹjọ́ ẹ̀sùn ah wọn lọ ta lé fún kí nìyẹn nígbà tó kì wake up now kí ló ṣe but mọ́mí ẹ̀yin gan mọ tó ṣe ń lọ náà pé kò sí nǹkan kan mọ́ kí mo fẹ́ máa jẹ nítorí mo ṣe fẹ́ ta pé dìgbà tọ́lọ́ máa fi ṣe tó dáa mo ṣáà nǹkan kan ṣáà ni mo máa jẹ mo ṣáà ní tọrọ jẹ. a ọkọ mi ṣé wo mọ̀ pé àṣẹ̀ṣẹ̀ yọ oòrùn ló máa ń mórí gbóná àwọn tó bá dọwọ́ ìyálẹ̀ tá a máa mú oorun ṣùgbọ́n tó bá dojọ́rọ̀ àròpẹ̀sẹ̀ náà ni kí ló dé ọkọ mi wake up now adédìbò àṣẹwọ́ lọ́lọ́run ni wo gbogbo kí ni ìyẹn mo pàdánwò ni ọlọ́dẹ ní jẹ́ kó rádùn tán máa gbàdúrà ọlọ́mọ àwọn gbogbo nǹkan wá lágbára olú lágbára ẹlẹ́gàá mi gbogbo kan máa dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ fún ẹ ṣé o gbọ́ ọkọ mi òun yá jẹ́ ká wọlé jẹ́ ká wọlé ọkọ mi. torí tá ló bá lọ àbọ̀ ń bò bó bá yá. bẹ́ẹ̀ torí tá ló bá lọ àbọ̀ ń bò bó bá yá o ṣé ibi tó mú mi wá o sọ òótọ́ ni bàbá yẹn sọ ṣá. o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó jẹ́ òótọ́ kò jẹ́ òótọ́ bàbá ti fún ẹ ní nǹkan kò fi sígbèrè ẹ kò fi sùn ó ti yẹ definitely tó bá délé tó bá ṣe tó lè fi sígbèrè tó sùn possibility wà pé kí o rí nǹkan tí bàbá náà bá rí. Ah, ó yà dájú ni torí gbogbo nǹkan mi tó lọ kò bá padà ni tí ò bá padà báwo ló ṣe wà right. mo wà òkè ìwọ tí mo rò ní pé ah, ah, mo believe pé bí mi àti ẹ ṣe dìjọ wà bí báyìí ó yẹ ká lè ṣe eré ọkùnrin sóbìnrin àbí kí nìkan tó ń ṣẹlẹ̀ ó sá fún mi ni. ẹ̀yà ẹ̀yà ò tọrọ ló sọ orí yẹn sọ ló sọ ó yẹ ká jọ wà lórí bẹ́ẹ̀dì ni àmọ́ kọ̀ọ̀kan ló kàn fún mi ní problem mo expect owó kan ní owó yẹn lè pọ̀ gan as in owó yẹn pọ̀ bíi thirty eight million naira òyìnbó rẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ yìí ó jẹ́ kí n mọ̀ pé ó yẹ kí n ti rà láti mo dẹ̀ ti pe bank manager mi pé ṣé owó kankan ti wọlé sí inú àkáǹtì mi ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé kò ti wọlé definitely kò yẹ kí ni mi dùn sí orúkọ bẹ́ẹ̀ ṣó ti yẹ bẹ́ẹ̀ nǹkan tó kọ̀ ṣe rẹ̀ ni pé àti pé tí ọgọ́ bá ń lọlé ṣó máa dà kíkọ́ fún ẹni five hundred thousand àwọn yẹn kéré náà at least tó bá ń lọlé yẹ kó rẹ́rìn kó òbí ni kí n fún ẹni one point five million naira kí wọ́n gan délé kó sọ fún àwọn aráalé ẹ̀ kì í ya outing tí mo lọ lẹ́yìn big out. Ah, èmi nìkan one point five million. yes one point five million mo dẹ̀ mọ̀ pé kó tó kún òbí lẹ́nu màá rẹ́rìn lọ kó sọ màá rówó yẹn gbà. oh my god ọlọ́wọ́ ṣé o ah, ẹ wo ẹ ṣe gan-an ẹ wo ẹ má wọrí bíbí ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ ṣe ti gbọ́ ṣe rí owó yẹn pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ báyìí lè máa rà láti kò yé yín èmi wá ṣe rí fún yín eré tẹ̀ rí rí láyé yìí máa ṣe fún yín fọkàn ara yín balẹ̀ ṣó ti yé yín. àwọn ọkọ ló ṣàlàyé wọn sáré mú kọ lóun tó ṣùgbọ́n kò bọ. ẹ má pèsè ti bọ ẹ rárá ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́. mo ṣe o ẹ̀rẹ̀dá mi mo dúpẹ́ o èyí nìkan tó. Ah! one point five million naira ọmọ èmi á sọ fún àwọn ọ̀rẹ́ mi pé èmi ti arrive àwọn eléyìí ọmọ sáré kábàkàbà tó bá wá dúró owó. Ah! farabalẹ̀ kò ṣe sùúrù oṣù tí mo ọmọ ẹgbà ìrètí. wàláì ó gbà mí létí ó yẹlẹ sọ pé ìtàdúgbò ń bí mi sọ̀rọ̀. wàláì ó lé mi sọ̀rọ̀ àwọn ọdọ tí mo bọ̀ lẹ́nu wàláì ọ̀dọ́ mi tó mi ṣáà àwọn tiẹ̀ mo ti sẹ́ tẹ̀sí mo lé bẹ́ẹ̀ mo ti pa oríṣiríṣi irọ́ fún ó ti yẹ bó ṣe wọ́n ti wọ́n rí bí bọ́ ẹni fún ẹ́bírìn o ti máa wọlé padà sí ṣé ti yẹ má kó mo gbé tọ́ ìgò lówà lówó ẹ̀ tó bá ti mo gbé tọ́ ìgò ìgò lè wọ́ọ̀kì ah, mi. àmì ìṣọmọdé náà àmì tó bá ti wọlé oṣù action sọ pé máa ń ṣe pa àti tí bàbá ṣe kọ̀ọ̀kan ṣe kọ̀ọ̀kan ó ṣe kọ̀ọ̀kan lè máa pé olórí burúkú àwọn olóṣòwò yìí bàjẹ́ àánú ìwádìí ẹ̀ṣọ́ ṣe kókó ni àwọn iṣẹ́ bá ṣàtìwọ́ ìwá ṣe lóye ọmọ làbó mo ti lo jẹ́jì tí lo jẹ́jì lórí ah, mi. sàmàdà ọkọ̀ wọlé. pẹ̀lú bíbí ṣe ṣé kò kọ́ ọ̀gbẹ́ ṣó ti rà láti. Ah, mi ò rà láti náà wọ̀tí. one point five million mi nìkan ah, olóòwò máa ṣe inú iṣẹ́ yín o eh? olóòwò máa ṣe. ẹyin ọ̀dà sọ. mo dá o. tó bá pariwo. ewu. ọmọ kan ló ṣẹlẹ̀ ṣẹ̀dá ló ṣe wáyé kò sẹ́ni tó ṣe kò wúrò ṣẹ́mi òun ló ṣẹ́mi o ti yẹ e, mo trace ẹ e, mo rí kó wọnú bíbá mo ṣe tẹ̀lé tó ṣe wà bí ẹ e lówó tí mo lè gbà òun ni mo fẹ́ ah, eh, ah, o ti yẹ fẹ́ bá a sùn. ọ ẹ fẹ́ mi ajébùgbàjẹ kì í gbọ́ mi. pẹ̀jọ́ máa yìnbọn fún mi ó ti yí inú mi ò ṣàṣẹyìn mo bí mo ṣàwọn ni kò jẹ́ kó ṣe nǹkan tó fẹ́ ṣe kò sí yàtọ̀ nǹkan tó fẹ́ ṣe náà pẹ̀lú nǹkan tí mo fẹ́ ṣe kí ẹ̀mí àmì èjì kó lè ṣe kí ni kó lè save. ẹ tẹ́lẹ̀ ìgbà ṣe é wọn àwo kò ṣe tẹ́ ìwà ń yìn pa ikú rẹ̀ kún ní èjì ṣe kú àdá àlàbí kù bọ̀ ẹ bá sọ̀rọ̀ ọkọ̀ ibi tó ti ń gbọ́ àjẹbẹ̀ wà pa ní èjì dànù nísìn. ẹ ń kú ìdóńtò anybody ṣé ní kò tẹ́lẹ̀ ṣe ó kéré ó ti yí màá bá sọ̀rọ̀ tó kò ṣe nǹkan tó fẹ́ ṣe. ọ̀gùn ah, ẹ wá ṣe kankan fún mi ó léwu ah, ah, owó ni mo wá gbà mí wá ṣe kiri ẹ̀ṣẹ̀ mi torí ọ̀nà ìrìnàjò yóò wà ní kàwé. tí mo ní sílẹ̀. ìtúntàlẹ́ rẹ̀ mo kó ní pọ́blẹ́mù kó sùn jọ. kó lè tí mo fẹ́ fi wíṣẹ́ ti ṣàṣọ mi torí ọ̀nà. ó oh, ṣèrè lẹ́nu yìí o ẹlẹ́dàá mi o ìlú ẹ̀ wọ́n ti já ẹ̀pọ̀. ọ̀rọ̀ ajé ni mo ṣe débi pẹ̀lú kọjá yìí. mo ṣe ọ̀pọ̀ ìṣẹ́jú mi ó léwu ẹ bá fà lé mi. adìyẹ máa lò kù ọ̀rọ̀ ìṣẹ́jú mi. ewu kò pé bá mi bẹ wọ́n tó kọ́ bá mi inú kọjọ́ pẹ̀lú ọ̀nà. gbogbo ìbá kí ló mo gbọ́ máa jẹ́ wá kó sí ṣe nǹkan kan ọjọ́ torí ọlọ́wọ́ yẹ ẹgbà mi ọ ẹgbà mi ẹgbà mi ẹgbà mi ọ. ronú rẹ gbìwàdà ọjọ́ ń lọ ronú rẹ gbìwàdà ọjọ́ ronú rẹ gbìwàdà ọjọ́ ń lọ ronú rẹ gbìwàdà àwùjọ ọmọ ọgbọ̀n ọdún tó ń ṣe lágbàlágbà ronú rẹ̀ pìwàdà ọjọ́. ojúlówó ọ̀nà tó dá gan nù tó ń yọ ìgbésí ayé rẹ̀ láàmú lórí o ọmọbìnrin tó fipá bá lòun ń tọ́ ṣe ń gbà náà lóyún bẹ́ẹ̀ ni ọmọ àwọn sì ń bẹ láyé pẹ̀lú pàápàá ìyá rẹ̀ tó bí ọmọ fún ọ olódùmarè kẹ́ púpọ̀ wàá gbọ́ mi o ọ̀nà àbáyọ rẹ nù ọ́ àfi kọ́ ọ wá ọmọbìnrin ọ̀hún kọ́ ọ bẹ́ẹ̀